àlàyé tá a fẹ́ ṣe jẹ́bà tí wọ́n sàlàyé fún àwa náà o ní pé táwọn onímọ̀ wọ́n bá ń discuss uh, issues láàárín ara wọn ó ní ìkéyàn farabalẹ̀ and kò sí notion pé uh, àwọn táwọn bá ṣe súnà kan serious òbínà kan gbọdọ̀ mú ni àwọn tí àwọn serious tó òbínà táwọn mú ni lọ́pọ̀lọpọ̀ ọgbà tí ìṣù bá ti jẹ́ iṣu tẹ́kẹ̀ṣù kó bá ṣe hàn sí onímímọ̀ abẹ́lẹ́jọ́ tọ́lẹ̀ ló máa fi ń sọ̀rọ̀ pẹ̀lú ní ṣe pẹ̀lú bá èyí tó le ló mú ìbéyìí tó rọ̀ òun ló mú ẹ́ ẹ́ máa ní ṣe gbà mí pẹ̀lú bóòlù ẹ̀rí ṣe tó kù àbí ìgbà míì o báwo ni nǹkan tá à lọ pẹ̀lú irú àwọn iṣu fòjọ tẹ́rí tí iṣu bá ti wá iṣu fẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà tàbá ti ń ka dájú ẹ̀ gbogbo àwọn táàmọ́ ń dákọ náà bàbá dákọ àbí àbádákọ imam malik rahimahullah tàbárakọ malik tàbárakọ al'auza'i àbádákọ imam shafi rahimahullah tàbítà àbádákọ wọn adákọ àbúrò bẹ́ẹ̀ àbí àbúrò àbádákọ imam ahmad bin ambal tàbárakọ bọ́yá ìsáàkùnrin rọ̀búyá àbí mọ́sùn rọ́rí gbogbo wọn tàbárakọ yìí nìtì gbogbo wọn àbá so and most of the time opinion tá a bá ní tó ń bi fíkì náà fíkì àwọn àfáà súnà náà ni nǹkan máa ń lẹ́rìí jura wọn lọ bẹ́ẹ̀ lórí bẹ́ẹ̀ lẹ́ bá ṣe kún tó àbí bẹ́ni tí ń wò ó bá ṣe wò so and ó sì máa sọ ah eléyìí ó wà abjá eléyìí kún eléyìí lọ nǹkan míì tẹ ló jẹ́ rọ́jì lónìí ó lè di lọ́la pẹ̀lú àwọn ẹ̀rí ìfẹ́ fóun yóò jẹ́ mọ́ àdúgbò tó ìmọ̀ òjò àmọ́ kí làwọn àfáà tó nàmọ́ ń ṣe wọ́n á pé iṣu ọ̀pẹ́ gbogbo ọ̀rọ̀ táwọn bá sọ lẹ́yìn ìgbà táwọn bá rí ẹ̀rí rẹ̀ tán nínú Qur'an àbí táwọn rẹ̀ rí ẹ̀ tán nínú súnà wọ́n ó lè rẹ́yìn kan tó fi tìtí pé lágbájá náà lọ. Hmm? tọ́ mo ní láti bí badrani badrani ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ká máa sì gbọ́ ìrùpẹ́ ìgbàgbà ń bẹ náà àbáyé sì ti ń sọ ìṣòro pé ẹnìgbàgbà náà ń bẹ sí ń sọ náà àwọn àwátá jẹ́ àwọn ọmọ kéwù wípé ká ní automatic ni pé tóbi bá ti lóyún o jẹ́kù gbọ́dọ̀ gbà wọ́n. àfihàn fẹ́ẹ̀ ní àbá sọ ni. wọ́n ṣe máa ti lóyún wa ó lè lẹ́nì kan máa ń sọ orí ilé yìí àkàkà kò bọ́ sí ìtọ̀ lórí kò sínú ìtura gbégbé lọ́gbà wọ́n sọ bá ti lóyún o ò lè gbà wọ́n. pé wọ́n tó bá ti lóyún ò lè gbà oyún kìí ṣe háì oyún ise ṣe háì pé onye háìdọ̀ ni àrọ́mù ní kó gbà ó oyún kìí ṣe nìfà ẹ́ ìfọ́mọ lọ́yàn naa kìí ise háì se so kakọkọ clear gbogbo ẹni tó bá gbọ́ iye àgbẹ́ni tí ń bá ń sọ wípé àbá kan bẹ tó sọ pé ah bẹ́ẹ̀ bá ti lóyún o wípé a ah, nínú kó wípé yóò fi hàn ló ń jẹ ní àbí yóò san ìrìn ní òsì nù tíra hmm? anọ́lá ti gbọ́dọ̀ fún ṣe rí ìtọ́bàtà ní sálàyé báyìí pé sábájúra wa nísìn pé tí èèyàn bá travel àbí tó bá tó rẹ̀yàn débi pé gan ó wí kíyàn ṣé èyàn sì lè gbà wẹ̀ ó rẹ̀yàn gan tó gbéyàn ti fẹ́ lè máa rẹ̀ rẹ̀ lè wó lulẹ̀ kó lè fẹ́ kú ṣe tọ́lọ́wọ́ bá ń sọ òun ni wípé kò gbọdọ̀ gbà wẹ̀ àbẹ́yàn travel kò gbọdọ̀ gbà pé ó sì lè gbà àwẹ̀ tó bá gbà àwẹ̀ àwẹ̀ sì tọ́ ìjùmọ̀ mẹ́ torí àwọn kan adáwọn náà àwọn apá kan bí ibùdó hasim àtàwọn kan jẹ́ àwọn ọ̀sọ̀ ìríyá àwọn fẹ́ máa ń sọ́n tó jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ìdí kọ̀rẹ́ ẹ béèrè pé kí ló dé tí fi ń sọ tẹ́rí àyà kùránì táǹkà pé tọ́lọ̀ ọba sọ pé ìtumọ̀ tí gbogbo wa mọ̀ yìí ìtumọ̀ kan bẹ tí àwọn àbá mi ń tú tọ́pẹ́ lédè àwọn bá fóun ló kọ̀ rẹ̀ ní táwọn bẹ̀rẹ̀ yà ń tú tọ́pẹ́ àwọn ti mọ́rọ̀ tó bẹ́yà ọ̀gọ́ nìtumọ̀ àìtù òun ni pé tàbá ó ti tú ni pé ẹni tó bá já láàárẹ̀ nínú yín àbówà lórí ìrìn àjò tí kò wá gbáàrẹ̀ dẹ́ kó gbàjọ́ mi àbí ìdáwà ń túnù that is faman kana minkum marda ala safar after. aftar ani ọ̀rọ̀ yẹn ó ní jele láti fi pé pé tó bá ja laare nínú yín aboje ni tí ó dé àjò tí kò wá gbààwẹ̀ den kó gbà láwọn ọjọ́ mi àbí tàbí gbèsè ni ó san àbí so in tí àwọn zoro iriya ndu tí bí na ndu ni kọ́lọ̀wọ̀n bò tọ́ lọ́pẹ́ ní tí wọ́n yẹ́ tó ní tìrìn àjò ó ní ó gbá ọjọ́ mìíràn ìbọ̀lẹ̀ tí ni pé wọ́n tó o bá ti tìrìn àjò àbí tó bá ti rẹ̀ ó gbọ́dọ̀ gbà rẹ̀ yẹ́sẹ̀ ìtayà ní bọ́yìn ayà ní bàwọn gánà tó kún màrí dáná aláfẹ́fà ní ìtàkùn ayẹ́mìnà ẹ̀ tó bá ti rẹ̀ ó tó bá ti sáàbò ó bá mi pé ìbò ní fàá sọ̀rọ̀ wà

ní sáfàdì náà máa rọ̀tún ilá sọ̀lọ̀sọ́lá aṣáfùlá ní sọ̀tẹ́lá fàmí nà sọ ìl wọ̀mí nà mọ̀tẹ́ ẹni tó bá wà nùwà ẹni tó bá wà nùwà fàlámì ìlú sọ ìmọ̀ alẹ́ mọ̀tẹ́ ẹni tó gbà wẹ̀ lámúyà ìf kò bú ẹni tí ń gbàwẹ̀ pé ah, ó ṣe dà ẹni tí ti ń gbàwẹ̀ ògbó ẹni tí yóò gbàwẹ̀ pé ó ṣe dà ní kìkì wa tó ìyẹn la fi nọ́ọ̀kì àwọn tọ̀ náà mọ́ wọ́n wá fún lo ìjà èdè sí wọn pé tèmi ìjùmọ̀ ń bẹ lórí pé anybody tó bá rẹ̀ kọ́dà pẹ̀lú ara ẹ̀ tó bá ti rárá tó bá gbáwẹ̀ àwọn ẹ̀lọ́ àwálé òun ni wọ́n ti rán so now ohun tá ń sọ ní pé kéèyàn sáàrẹ̀ kí èèyàn travel sábàbù sábàbáyì reasons méjì ni tó jẹ́ mú bí hand eh? tó sọ ọ́dẹ̀ tọ́ fún yàn lẹ́nu pé láti mọ́ dára pẹ̀lú àyà yìí pé sábàbù yóò lẹ́dẹ̀ tó kùtà àmà sọ wọn kí ni pé kí ni àkíkọ̀ ààrẹ ààrẹ wo ni ó jẹ́ irú ìrìn àjò wo ni ó jẹ́ bọ̀ wọ́n sábàtí lè pè nǹkan ní ìrìn àjò táà lè pè ní ààrẹ pẹ̀lú àyà fún àti sábàbù ní tẹ́ẹ̀lẹ́mọ́ bẹ́ẹ̀ kọ́ ni oyún àti tọ́jú ọmọ ṣe rí pé ní ìsìnbá ní oyún èyí ṣe sábàbù lè fẹ́ ta wọ́n sẹ́ bá ti lóyún o gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ fálà rẹ̀ ó ní ìgbà táa bá tó lè ikú ẹ̀jẹ̀ sí ààrẹ tọ̀ náà ké irú ẹni tí tẹ́rìn àjò àtẹni tó rà rẹ̀ nọ́ọ̀sù ní tiwọn pé sábàbù ní fún yàn kódà bá àbá lè sọ pé a tí ní àjò yìí mú nira bá ọ̀ nígbàgbọ́n àti ìrìn àjò nọ́ọ̀sù ní bọ̀ bẹ́ẹ̀ kọ́ lóyún àjọmọ̀lọ́nà ṣe rí ohun agbọ́dọ̀ ikú ètì ẹ̀mọ̀ ìgbésẹ̀ mọ́kànlá kan bá bábáyá ti lóyún o gẹ́gẹ́ tí ṣááìdọ̀ ìbí ìkẹ́kẹ́ ní ẹni ẹ̀kọ́ gbọ́dọ̀ sọ ibùn àbá ti lọ́sọ̀ yìí pọ́ìntì alákọ̀ọ́kọ́ láàrin ojú pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì ó ní pé tá a bá sọ pé almorbe bá a ti máa ń tún pé ẹni ń fọ́mọ lọ́yàn ìtumọ̀ rẹ̀ fẹ́ jù bẹ́ẹ̀ kì í ṣe ẹni tí ó ṣe pé nísìn ó ń bẹ sí ìdọ̀ ọmọ náà ń pè mọ́dé rẹ̀ ẹni tó gbé ọmọ tó ti pé ó gbọ́yàn fọ́mọ báyìí òun ni múdíà tó níta tómi ìbáṣe bàbá lómi ìbáṣe ìsìnkò òun fọmọ lọ́yà báyìí pé báṣe ó báyìí ọmọ wà ní báyà ṣe fún lọ́yà múdíà lè nìyẹn bọ́n tán pè ní múdí ẹ̀ẹ́dẹ́gbẹ́ kò níta lẹ́yìn gẹ́gbà pé hamil ẹ̀tọ́ lórí òun náà níta gẹ́gbà pé ahim ẹ̀tọ́ ṣaháìdọ̀ òun náà níta ìtọ́gbà tó fi ní sáà ní pé àwọn nǹkan yìí kọ̀ ó wà pẹ̀kúlé àtóbìnrin nìkan kò sẹ̀ ní ìdí táàfi tẹpẹ́rẹ́tì ẹ̀ láàrin ọkùnrin àtóbìnrin nígbà tọ́kùnrin yìí fẹ̀kan ṣe àfàwọn ọkùnrin àgbákò kìkí tí wọ́n mọ̀ ní ìdí ta tó wọ́n fẹ́ da pronoun rú so ní bá pé mọ́lbí ìyẹn tó ṣe pé ó wà ní séèkì kó bímọ ó sì wá ojútọmọ fún nọ́ọ̀tọmọ kì í ṣe tó ń fún ọ lọ́yẹ́ because ẹgbẹ́ ìbá ti mọ pọ́ìntì yìí ẹ̀ẹ́dẹ́ nìkan tẹ́ bá ti tẹ́ tẹ́ màkàtíra ọ ẹ̀màmà kàánì kò ní méjì ẹ̀yìn orísìmọ̀ yìí ẹ̀gbọ́n bàtàbàtà wà tẹwà síra fún wọn ni ẹni tí fọmọ lọ́yàn tí bá ń bẹ̀rù lórí ara rẹ̀ àti lórí ọmọ ẹ̀ ǹjẹ́ ìgbìmọ̀ ara

ọmọ ìmọ̀ ìyàgbẹ́ sí la òun lẹ ti rí i pé nínú àwọn òbí náà tó tún ṣe ní alẹ́ rí i pé àlùjábò bẹ́ẹ̀ náà sọ̀lá àtẹ́yìn ẹni tí múrídì òun náà lè lò ó so àwọn yóò wá ní tó bá ẹ̀rọ bá ti ń bẹ́ẹ̀ ní fọ́mọ lọ́yàn ìpẹ́ ọ̀dà báwo ni bí fọ́mọ lọ́yàn ó ti jẹ́ mọ̀ ṣàkọ́ yóò jẹ́ wàhálà tàbí sọ pé irú wàhálà tí ń bá yàn sí ẹ̀fẹ́ kọ̀m̀báyàn nǹkan ní ìní pé ẹni tí ń tọ́jú ọmọ kékeré tó bá ìtàn tó bá gbé mara yóò tọ̀ sí la ẹ́ tó bá lọ sí ìjà sọ rẹ̀ ó tún gbé ó tún tọ̀ sí la irú ẹni yẹn táti ojú rẹ̀ bá tó torí tó kò gbọdọ̀ fásọ ẹ̀gbin kírun ọlọ́ọ̀lọ́mọ ni wọ́n mí ìtẹ̀lú ọ̀rọ̀ mú dígé ìdíkẹ́ fún lọ́yẹ̀ nìkan ìtọ́jú ọmọ pétọ̀ náà irú ènìyàn ni ó ṣe òun náà lè lùgbà láìsí wàhálà yóò jẹ èyí tó bá gbọ́ ọmọ tó ń bá tọ̀ sí lára tó kẹ̀kan fààyè fásitìwà tó máa kẹrùn fún mọ̀ láti ṣéǹjì àtọ̀kọ́ pé nígbà tí ó bá kẹrùn nìkan ní láti ṣéǹjì tó pé mọ̀ṣá pọ̀ ní pé ó máa ṣéǹjì aṣọ from láì sí two two hours tó gbé ẹ̀mí wà mẹ́ so nǹkan mọ́dé nù kí ẹni kẹ́ni tó fọ́ ọmọ lọ́ọ̀yà ẹni tó gbé ọmọ òmùyàn ọ̀dẹ́ ó ń tọ́jú ọmọ kékeré ọmọ kékeré tí òmùyàn wà lọ́dẹ̀ tọ́kí wà lálá méjì ó ní wípé tí èèyàn bá ń fọmọ lọ́yàn nísìn ara ń tà àmọ̀ ní pé tó bá gbàwẹ̀ kó jẹun yóò jẹ́ kí ọyàn fọ́n àìmáwà jẹun fún bí 8 hours ẹ́ ó lè má jẹ́ kí ọyàn fọ́n àdúgbò kéré débi fọ́mọ tó fẹ́ mú yóò kàn máa sáàsùn fún náà ni pé ẹfún ló ń lè pé kò sí ni sọ yóò wá di pé ẹbí ní kọ́mọ náà máa gbàwẹ̀ ẹ̀tí bọ́ ìtàn méjì ibẹ̀ òun ní láti jẹun ni yóò jẹ kí ọyàn fi tẹ̀ so tó bá wá bá òun fẹ́ gbáwẹ̀ ni kọ́dà bá gbára tẹ̀ bá gbé ọmọ rẹ̀ yóò ní rí ìgbẹ̀ kan jọ ni pé ó fi jẹ́ kọ́ tí áwẹ̀ ò sí ìjọ náà lórí ẹ̀ náà máa ni wọ́n mìí pẹ̀lú pé ìyà ọ́ọ̀fù yẹ̀kọ́ fún alá wà láti àtọ́ bí nínú tí a máa ní láti jẹun ní kí tí ìbá jẹun èmi lè gbàwẹ̀ bọ́ tí ìbá jẹun òní tọ́yẹ́ so ìtumọ̀ yẹ̀kọ́ fún alá wà láti wọ́n so sábàtọ̀ pé tàkọ́ fún alá náà fi ha ń bẹ̀rù lórí ara rẹ̀ náà ibi tí bẹ̀rù ó ti wá fún ẹni pàápàá lóyún náà òun ni wípé kó fìfẹ́ há tí ìbá jẹun tọ́mọ yìí bá fa ọyàn ha pẹ̀lú pé ìrò jẹjẹ yìí àmáwò lẹ̀ ní o pé ọmọ ò ní mọ̀ pé ní ń rẹ̀ òun fẹ́ fa ọyàn tọ̀ bí ìbá sì fún yóò tó fún so àmọ́ tí mo bá fún lọ́yàn kò sí nìṣẹ́ ní wíkì so ìṣúyàn pé tọ̀ wíkì wíkì náà ni ó wà bá ń gbé jáde nílé gbà ìyẹn ni tàkọ́fù àlá náà ó ń bẹ̀rù ara pé dàtí oúnjẹ ni mo ní láti lè jẹ láti lè wìstáǹdì àti fọ́ọ̀mọ̀ yìí lọ́lẹ̀ sọ̀bẹ́ẹ̀ náà ni fólóyún náà èèyàn lè má jẹun fólóyún kó gbé òun lé ẹnájí àti sẹ́ntà àti gbàrù òsì problem ìyẹn àtọ̀gbá ó ní sẹ́ntì òun ò bẹ̀rù lórí ààrẹ but èmi lè gbé e but tí ìbá jẹun oúnjẹ tẹ́mi bá jẹ náà ni ó lọ sínú blood stream èyí tó lọ blood stream náà ló sáfà sínú twenty four mọ two placenta dókítà ni oúnjẹ ò bá máa dọ́dọ̀ ọmọ yóò máa shrink o thirty days ọmọ yẹn ò lè gbé o pé oyún tó wà nù rẹ̀ kò lè gbé a sọ pé tó bá ti pé rẹ̀ nìyẹn bá lágbára àti ṣe jẹ̀ báwọn òun ò bẹ̀rù fúnra ẹ̀ bọ̀ torí pé oúnjẹ ò ní dọ́dọ̀ oyún rẹ̀ ó ń bẹ̀rù kọlù káfíńtọ̀ yìí wà bẹ́rí bẹ́rí nǹkan torí ìdájọ́ táwọn àpá àtọ̀ lórí ẹ̀ yàtọ̀ nínú àwọn òfin náà kan mọ́ ó di pọ́ǹtì ẹlẹ́ẹ̀kejì ó ní àwọn màsáìlù ẹ̀sìn tó jẹ́ màsáìlù fẹ́ ká kò ní ṣe pẹ̀lú ẹ lágbájárọ̀ lágbájáde ẹ lágbájá ń wá fà lágbájẹ́kùn ẹni tí wọ́n rò pé bóyá ó lè lónìí tó bá ti lọ́la pẹ̀lú ẹ̀rí ni ibi tó wọ́n rò kó rọ̀ ló ti bá alára nǹkan tí ń dá wà a máa ń súnpa èkó alẹ́mọ́pin náà máa máa lè nígbà mi but sáà mú definition máa lè fún fún safety abẹ́lò iná máa lè fún tẹ́gbọ́ ẹ̀ tẹ́lẹ̀ ìgbà òkè títí mọ́sáàbù ní títí mọ́sáàbù kò gùn kan báyìí títí mọ́sáàbù kò gùn kan tán wípé ní tó bá mọ́ pinnu malik definition malik fún factor tó ń kàn sídá òun náà ló but ní ti báyìí sometimes a máa mọ́ pinnu malik ṣùgbọ́n tà nínú definition rẹ̀ fún factor tá ń kàn sídá ẹ̀yẹ fún ilẹ̀ ìdààmú tó bá bí wá nìsín pé àárẹ̀ wo lè yóò ṣe ibo Hmm? tàbáwò in tí gbogbo wá fi sí tó súnmọ́ òdìbá ẹni ààrẹ ni táwọn bá túlẹ̀ náà àmà ní fún marí dánà àwọn àsáfà wájẹ́ marí tó ìpé ó mìí pé kọ́dà tó bá ṣe pé ní tìláì ọ̀bẹ bá kọ́ sí ọwọ́ ìrò mi ò títà fàlè pè láàrin opinion yẹn lóòótọ́ àyàfà ìlànà àtọ́ọ̀bùn àbí rọ̀bà lórí lẹ́ni tán fi tìtì tó gajù àtọ́ọ̀bùn àbí rọ̀bà nínú àwọn tàbí ọmọ tí náà bá àbá àwọn hmm? òun náà sì ni mọ́ bọ́ ó kàn ní pain lásán ọwọ́ rẹ̀ jẹ́ àfá rẹ̀ wá wọlé ọlọ́fí ibn rọ̀húyà ìfà ibn rọ̀húyà ìfà ibn rọ̀húyà al'andori asáàmì ibn rọ̀húyà àbí ibn rọ̀húyà ọwá ni a kí àbá àbdàlá ó gbáwẹ́ ní ọlọ́wọ̀n gbáwẹ́ pé òun ní ìkàmí pèrè lónìí ṣé kékeré yìí náà lọ wá báwọn ṣe ń ta ìmọ̀ràn ọba kàdí ti ó fà á látọ̀dọ̀ ibnu Jurayj dọ́dọ̀ àpọ̀ ìpè àtọ̀ ńgbà bí i pé àárẹ̀ wo lè ní ó ṣe téèyàn fi ní gbà wò á ayé ẹ̀yìn rẹ̀ wọn kánà bọ̀ kí ló fà tẹ́ni títí ń ṣe é fi fọkàn kalẹ̀ ó ní pé ó lẹ́rìí ẹgbọ́ bẹ́ẹ̀rì nǹkan bá ṣe kún tó lè yán ṣe mọ́ ní yẹ̀kí ìsáké ìṣẹ̀lẹ̀ jẹ́ ṣe tó rọ̀ àbólé tó tó ẹgbẹ́ ìtó bá lè náà ló bá lẹ́rìí ó náà ló sẹ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣe àbí so but destination mara by òun kọ́ ni máa máa lè sí lò òun kọ́ ni máa mú lò lọ́dọ̀ tí wọ́n báyìí alìmọ́rọ́dùn rọ̀gọ́lìbì làwọn ń lò ààrẹ tí ó ṣe èyàn tó ṣe pé tí èyàn bá gbá àwẹ̀ ti ààrẹ yóò lè fún ààrẹ tó fi ní gbáwẹ̀ láàrẹ ló pé tó pé tó bá gbáwẹ̀ ààrẹ yóò lè fún àbí yóò jẹ́ kí wà aláwẹ̀ tó pọ̀ sí so now by the time ta alélàkùwà ní ààrẹ yẹn tó mọ́ fi náà mọ́ alé àbí yóò mọ́ definition mọ́rọ̀tù lọ́dọ̀ àkọ́ yóò sì tún báyìí wó tẹ̀ lórí mọ́lẹ̀ pé òun ó tẹ́lì báyìí mọ́rọ̀ sí ẹni mọ́rọ̀ ẹni ààrẹ yóò wà wá lọ́rọ̀ mọ́lẹ̀ yóò àgbù pé mọ́lẹ̀ náà sọ pé ẹni ààrẹ definition mọ́lẹ̀ lọ́dọ̀ tẹ̀lé ààrẹ tẹ́yìn ó ṣeré almarado value so ìyẹn náà bẹ̀lára nǹkan tí ń dá issue flẹ̀ pé mọ́sáàbò wà define lásìkò tiwa mọ́ tó tọ́bá ti wá mọ̀ kẹrí ọ̀rọ̀ pé mọ́sálà fáwọn èèyàn exploited láwùjọ wọn ò ní exploited láwùjọ the most important thing ni wípé ẹ̀rí àti ṣíṣe nọ́sọ̀ fún ọmọ ẹ̀rí kókún àti ṣíṣe nọ́sọ̀ fún ọmọ nọ́sọ̀ fún ọmọ ni pé kéèyàn wò pé ah ṣé kí ní yóò ní mísìlì dàwẹ̀ ẹ́ ṣé kí ní yóò ní káwẹ̀ yẹn ti báyìí àwọn àfáà mọ̀ ń ṣe bẹ́ẹ̀ wípé ah tí kìí bá lẹ́rù tó ń bá tó jù báwọn ilé iná níbi òkò ní ṣe mọ́wọ̀ títú láti ìgbé ìgbà tó bá gbá tó kí pẹ̀ kò dáwọn ọmọ kẹsì lọ́jọ́ ẹ kí n fún ilé ìgbàmù àkẹsì máa wù bá àná ìtumù nísìnyí ní mọ́tàbù máa lé ní gbogbo ìdáwà náà bá tó sì wà ní síra tó sì bóun làwọn bàbá lè sọ ní mọ́tàbù máa kí sì ń tọ́ tá a bá bá dáadáa òun ní pé téèyàn bá mọ̀ mọ̀ tí nǹkan kan ò ṣe tó máa máa jẹun nínú Ramadan àwọn kọ́nà olórí gbú ni ìpè ọlọ́run ni wa iṣẹ́ ńláńlá ló ṣe dẹ́ńtù yóò wá san gbèsè yóò tún wá san kàfá àbí ìgbọ́n ọmọdé àbálẹ̀ téèyàn bá mọ̀ mọ̀ jẹun ṣùgbọ́n tẹ́ẹ̀ bá wọn sáwà ń wí lónìí ní mọ́lábù ṣáfẹ́ yìí àríwọ́ta bá mọ́tún àmbàlì ní òun ni wípé wọn kàfàrà táà ń sọ pé fún ẹni tó bá obìnrin lò pọ̀ tó mọ́ ọmọkùnrin pọ̀ náà rọrùn láǹkà ló wà fún pé kò sí sẹ́ni tó fún jẹjáwó bọ̀sẹ̀ mọ̀ yí pé lóòótọ́ ló jí àtìkè ní tàbára wà àwùjọ ọ̀kan gan tí ò tí mọ̀ pé èdè tí ń wínú ń tí ń dọ́gbọ́n sapo àdìsí kàfàrà ó rò pé ó rò pé ìtẹ́yìn oṣù náà ń wínú lóde ní kò sí kàfàrà mọ́tà mọ́lìkì ló sọ pé kàfàrà ń bẹ fún kéèyàn náà máa jẹ fún wọn mú mọ́tà bù ṣáàbì ṣùgbọ́n kò sí nínú hikma tí ìbá ṣe kọ́rọ̀ bá spread irú opinion láwùjọ bí táwọn èèyàn afẹ́kàndé ń fáwẹ̀ nílé pé tó rí èèyàn tó bá mùsùlùmí ní báyìí kò báwẹ̀ ọwọ́ ah, báwẹ̀ ó tún wá sọ ah, gbá question ni pé ṣé nígbà tá a rí láwùjọ wa pé mọ́sáàbù máàlìkì òun náà ló ti ń kípa àwọn èèyàn on their toes ṣé tòun ti bẹ́ẹ̀ tó sọ́ọ̀pù wa láti mọ́tọ̀ mọ́sáàbù ṣáfì àti ahmed láwùjọ àbí tí ó sọ́pù wa láti mọ́sọ̀. kí ló dé táàrò pé dáa bá sọ ẹ́sàn fẹ́ sọ àwọn èèyàn jọlẹ́ ẹfẹ́ sọ wọ́n dolórí ikú ṣebí tó mú wa táà fi sọ náà ní bá ah, bẹ́ẹ̀rì ti sọ ìgbà míì mọ̀ ń bẹ̀ pé bẹ́ẹ̀rì ti sọ ni ó nípa ju bóòlù àwọn ènìyàn ó ti gbà lọ kò sọ̀rọ̀ fẹ́ lọ́lẹ̀ kò sọ̀rọ̀ fẹ́ lọ́lẹ̀ tọ́ mọ́tálà kejì ó ní pé sábà bí wá before now before kọ́lọ́ ọba tó lu àwọn àpá dáadáa kíkún ẹ̀ láìsí àwọn èèyàn ń pa súnà wọ́n pè wọ́n sẹ́sìn tán bá bí wá twenty years thirty years back forty years back táwọn náà sì bá lọ́dọ̀ àwọn bàbá wa ní ìrọ̀bẹ́ ìrìnàkà tó di ńgbà yẹn tí ìbájẹ́ tó bá máa hàdí tó sì tó dùnmọ̀ pé ìgbàmí ìgbẹ́ pé ẹjọ́ tí tèèyàn bá ń gbàwẹ̀ tèèyàn lè kọ́ ọbẹ̀ wò tèèyàn lè tèèsì ọbẹ̀ tèèyàn lè tèèsì ẹ̀ ní ìrọ̀bá bá nǹkan bẹ̀ tí ń pàṣípàṣọ àbẹ̀yàn lè tèèsì ẹ̀ àbíbẹ̀kọ́ fún kálukú náà wò sẹ́yìn pé ẹjọ́ ṣé mo lè ṣe ìṣọ́ rẹ̀ sí ìbára ní gbèmí ó dá ìtàǹbà máa ń gbọ́ngbà ọ̀gá ẹgbẹ́ àlewẹ̀ yes àìlẹ́kọ́ ẹ̀hẹ́ ìtàǹbà máa ń gbọ́ngbà ẹgbẹ́gbẹ́ òlérú pápọ̀ ó sàánù pápọ̀ lọ́sàwẹ̀ gírí gangan ẹ́ tẹ́lọ́ ẹ̀yìn ní máa wínú ọkàtọ́ àtọ̀ brush ṣe nígbà tó dé táàrí ẹ̀gbà kó lé tó bá ọ̀n kọ́dà ẹ̀tún mọ̀súdù máa ń torí bọnú omi báyìí tó tútù bàrí kátọ́bílé púlọ̀ ṣe ń tàtàrí tó sì lẹ́rí tí nǹkan kan bẹ tó sọ́pù àti mọ́ sọ̀rọ̀ ṣe mọ́sá mọ́lìkì náà ni ṣe gbàtà wá sọ sí lápò anísúnnà hmm? ìkẹta tí wọ́n bá ti wá bá ṣe dòkó yìí wípé ẹni tó bá ní àárẹ̀ tó ṣe pé a ẹ̀fẹ́ẹ̀tì ó lè wòsàn bóyá ó ní terminal illness àbó ní bí ọ́sà ìgbà òkèlè ìgbà ìṣẹ̀lẹ̀ kí ni ó ṣe kí ni ó ṣe yóò ṣe fídíà ní ṣe ẹni pé yóò ṣe fídíà ní kìí ṣe mọ́tàbùmọ́lìkì ẹgbọ́n lẹ́tọ́ ìpín ìtàkùbà wá ń ṣe ni tó wà nù síra fẹ́ni tó dàgbà pátápátá tí ò lè gbà wẹ̀ mọ́ abẹ́ni tó ní terminalness ní mọ́lá mọ́lìkì òun ni pé kò ní ṣe ìkẹ́kẹ́ wípé ìmá mọ́lìkì pé láàrà dáríkà wájìbà nàlẹ̀ èyí rí pé tún láti gbọ́dọ̀ bí díà láti òṣìṣẹ́ ìtọ́wà mọ́lá mọ́lìkì ṣe ní tẹ́kọ̀ gbogbo aláfẹ́lò pa gbogbo àbá àtúnnà lọ́gbé yóò dẹnu láti jọ tó ti wà láwùjọ wa ṣe ń gbà ta dé tàṣọ pé àkó ṣe fi dí àmì tó bá ṣe fáwọn èèyàn tó wà láwùjọ wa bá fẹ́ kan mọ́ bá mọ́lì dáadáa báwọn bí dá òkú fún ọkọjú túbò mi táwọn ṣàlejò àpò kí ni kọ́sẹ̀ bí dá kí ni mọ́ bá mọ́lì tó kẹ́rẹ́ tó lájọ tẹ̀fáwà làwọ́ ìdíkó bí dá ni wọ́n àtẹ̀lẹ̀ ìdìbá ó ń bídà yọ ṣùgbé ìtú lẹ́nu Imam Malik sọ báyìí mọ́tọ̀ Imam Malik wípé àgbàlagbà tí ó dàgbà tí ò lè gbà àwẹ̀ kí ni ó ṣe wọ́n yóò sọ̀rọ̀ ọlọ́run kọ́lá àwọn ìgbóyìn sàn fídíà wàlá ara dáríkà wájìbà náà rẹ̀ ìbáwùjọ wa náà ló ẹni tó lòun ò rí ní wájìbù lórí ẹ àtàwátájú ah no yóò fi hàn ló jẹ ẹjá béèrè dáadáa gbogbo àwọn alágbàlagbà lé twenty years thirty years forty years sálẹ̀mà ní kọ́mọ̀ tí ẹ̀kọ́ tún náà àwọn tánimọ̀ sí fídíà ẹ̀kọ́ fídíà àti wọ́n táwọn ẹ̀mọ́ sí tí wọ́n ní bàbá kan ló dábàá yìí nìsín ẹ̀wọ̀n àti fídíà fídíà wọ̀ bọ́lá wọn and i must say, èyàn not that magic àgbàlagbà òun lẹ́bí pé kò fi kọ́mà ṣé ń gbà tó àwà rí pé ẹ̀rí hàn sí wa nínú ká sọ fún ìyà pé kó mọ́ ṣe fídíà àti kó ṣe fídíà èwo ló rọ́jù ṣe kó mọ́ ṣe owó nílà ti ṣe àbí alẹ́mọ́mọ́ tó lọ́gbà mọ́lẹ̀ tuntun máa fẹ́ kan mú tó fi hàn pé kìí ṣètẹ̀ ẹnu kankan ẹnu kankan mú bẹ́ẹ̀ yẹn bá ṣe wípé ẹ̀rí ṣe fún tó tọ̀ àwọn sábábìra wa nìsìn wípé ọtí ọtí ẹni ọtí alcohol bó ti wà haramu ní mẹ́ bọ̀ sí ẹ̀gbin lọtí kí ni táà ń wí láàrin ara ní pàtàkì ìdíkó pé ẹ̀gbin pé tí ọtí ọtí láì ẹ̀gbin ní bí ìgbẹ́ pé tó bá kásí àlábà ìrìn ǹjẹ́ ẹ̀mọ̀ tí ká sọ pé kìí tẹ̀lé ni a rí àwọn apá tó pọ̀ dáadáa tán ṣe nápìlù ìjìmá wípé ẹ̀gbin lọ sí ẹnu àwọn apá kò lórí tó ṣe pé ìtara fi mú pé kìí tẹ̀gbin tẹ́lẹ̀ mi dàbí lásán òun ni pé a rí wípé rọ̀bíà àpá ìmọ̀ mọ́lẹ̀ almuzani

rọ̀bí àjáfà malik malik ló ní mọ́dáàbù mọ́dà níjọ́mọ̀ kí o ṣáàbì ló ní mọ́dáàbù ṣé tòun ti pé kò sí kankan ní àwọn àdìmọ́sílá ọgbà tí ń sọ táàrù yìí sọ sáfà mí ilé ìsọ táàrù ó gbà lóòótọ́ ìmọ̀ ń lè tó bá ti tẹ́kẹ̀ẹ́ kan lópinion kan bẹ tí ò sí ní mazahibul arba ah hai yóò lè lára rẹ̀ àdúgbà ẹgbọ́ ẹnu tẹ̀ dáadáa tẹ́ ẹ̀bá ìṣẹ̀ríà kẹ́ ní ìtọ́ǹsọ̀ yìí kò sí kẹ́kẹ́ láwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó mú ah yóò ẹkùn wò nínú pẹ́pẹ́ mistake ni ó jẹ́ àbí ẹ̀sùn dára lóòpọ̀ sí mọ́rí ẹ̀dá ṣùgbọ́n wà náà láwọn ní ọ̀n tó ṣe wípé kò sí masáyébùl arúgbà lórí rẹ̀ ìmí ìtààmù ìmí ìtààfún promote máa fún méjì èyàn kọ́yàwó rẹ̀ lẹ̀ ní jòkó kan ó ní mọ̀kọ́lẹ̀ mọ̀kọ́lẹ̀ mọ̀kọ́lẹ̀ ó fún mẹ́tẹ̀ẹ̀ta pé lẹ́ẹ̀kan náà mélòó ló jẹ tẹ́tọ̀ ìyàwó rẹ̀ kò lè fẹ́ mọ́tò rí fẹ́ lómi ní àbí ẹyọ kan ló jẹ gbogbo mọ́bàbù pátápátá ló ní ó ti pédé ó ti kóyàwó ẹ̀ lọ́dọ̀ fẹ́ lórí kí làwà táwà jọ jẹ́ tó ní àtàwọn àpá àwa ọ̀rọ̀kọ̀ sí làǹkúrà náà olùbá ẹ̀yọ̀ kan tẹ́lẹ̀ yọ̀ kan ni ibùdó tẹ́lẹ̀ àràmọ́ ọ̀la ló sàlàyé ẹ̀ ló wá líǹkẹ̀ tó ké kù sí ní mọ́tà kò ṣe àwà sọ pé tí bá ń sọ àwà sọ pé ah, <laughs> pé ẹni tó yẹ kó ti pọ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ ìwọ́n sọ pé kó sì wọ́n ìjẹ́ ẹ̀fẹ́ ọ̀kan ní àwọn náà ti sọ orú rẹ̀ ní tó mú wa táà sí lé láyà sí ni pé a fi fẹ́ẹ̀lì rẹ̀ kún ni ìkejì èèyàn ó ké kòkẹ́rùn pásìkò rẹ̀ ìlọ ó mọ̀ ọmọ kòkẹ́rùn tí yóò fi padà rí kò ní kí kí láàmú láàrin ara wọn ẹ́ ẹ́ àyíkò àpọ̀lọ́pọ̀lá wí o ẹ́ pé a ní kò ní bí bá ti jọ lọ́wọ́ nígbà àbí òun ni ṣé òkọ́ lè fẹ́ nínú òun ní gùn tẹ́mí àwí òun ní gùn kọ́ yìí mú pọ̀ òun ní gùn hazmi ń wí ẹ́ ṣùgbọ́n àwọn mẹ́rẹ̀ yóò tọ̀ kí ló dé táwa náà ló ń ṣe yorùbá ní à èyí tó lẹ́rìí nì àbí ẹ̀yin náà gbé etí bó ti lẹ́rìí ẹ̀sìn ni èèyàn ò kírun láwùjọ wa tí wọ́n á fún fátó àpékò láti dá sí padà mọ́ oníkì so mo ń mọ̀ mọ̀ mọ̀ àwọn sáyẹ̀lì wa pé káàtì ló yé wa pé ọláàlẹ̀ àlejò ní ìlàkù láàrin wa àtàwọn àfáà ńláńlá àtàwọn ṣàpáàbù àti ìsìnlábọ̀ àmọ́ kò sẹ́nì kankan nù wà tó fi ń máa máa tẹ̀lé ti fatiwa pé á ah, eléyìí rọ eléyìí dẹ eléyìí ó tuntun ohun kálukú náà ní ti ń ṣíìtì sometimes ọlẹ́ wọ́n tẹ̀lé mọ̀tàbílà abá tẹ́lá ah, àmì èyí tó lẹ́rí òun tí mo bá bí yín nìsìn wípé ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tẹ́gbẹ̀ ni àbí iṣẹ́ ìlú ìṣẹ̀lẹ̀ láwí ǹjẹ́ ẹ̀mọ̀ pé ìjùmọ̀ ń bẹ̀lú rẹ̀ pẹ́gbẹ̀ ni àmọ́ táwọn àfáà ń wí ní ìtàntẹ́ẹ̀sì ni pé èyí tẹ̀lé ní mọ́gá ti fàyọ́ ní pé kíyàn tó bá ah, ìmọ́mù kan sí lórí ẹ̀ gbogbo mọ́ mẹ́rin òṣèlú àwọn náà jọ àwọn sáájú wa náà jọ kó tí mọ̀ mẹ́rin ò sí lórí ẹ̀ tẹ́lì kan kó òsì sọ pé torí pé abẹ́tẹ̀ fẹ́nu ẹ̀sùn tó bàtà sí nídìí mọ́sálà yìí o ní tó bá ní ẹ̀gbìn bá lẹ́jẹ̀ ó kú bó ṣe yanjú pé wọ́n fẹ́ transfer the blood fihàn láti sáà lágbájá obìtẹ́ kú ó ní ìdẹ̀ẹ̀dẹ̀ pé ẹ̀gbìnà ẹ̀rọ ìgbèdìlà ẹ̀yà tó kú o <laughs> ìwọ́n lọ́wọ́ rí pé ah kọ́mọ̀ jẹ́ gbìyàn gangan ni ó sọ ọ́pù problem a máa rí náà àwọn apá òṣèwádìí fẹ́sì nátìlì ìjọ dáadáa pàṣẹpọ̀ in fact ẹ̀yìn lẹ́yìn làwọn tẹ́lẹ̀ sọ pé kìí sẹ́gbọ́n tẹ́lẹ̀ fún náà àwọn mò ń sọ ni pé kò síbi tí mọ́sálà náà ò lè fi yí àti àwọn mọ̀dáìbù lágbà tó dé kọ́ òṣèlú àwọn kan ni wọ́n bíúdì òfin ní àwọn lórí mọ́sálà ẹ́ yóò lékè sí máa pàtàkì wípé tó fi ní ọ̀yẹ́ tó ní pínlẹ̀ dẹ́ńsí àtìsáwọ̀ fún náà bá tẹ̀ àmọ́ kò sí pé ha ah, torí pé ó rọ̀ torí pé ó le tó gbọ́n fẹ́ bẹ́ẹ̀ dáhùn ẹ̀yà àdùn kò sí ìlú in ẹja jìra nísìnyí tábà wo bí twenty years back nígbà tí súnà sí ìgbàlẹ̀ thirty years back ọ̀pọ̀lọpọ̀ fatuwa àwọn tó lábọ̀ ẹ̀yìn ní ìkọjá ṣẹ́bí bá ṣẹlẹ̀lbárí àìṣẹ́mọ̀ ọ̀fẹ́lófin tẹ́ẹ̀tọ́ lè gbọ́gbẹ́ ìgbàgbà ilé ìwà ní mọ́mọ́lìkì mọ́mọ́lìkì kò mọ́mọ́lìkì àwọn àfáà ẹ̀mí ẹ́n fọ́nà yóò tó máa jẹ́ bọ̀kọ́rọ́ náà pé mo fẹ́ pàwọn mọ́sálà tí ṣàlàlùbá ní fi ya pa tẹ́bí bá ní gbogbo sí kan ya gba wọ́n tún sí mi wọ́n ti parí mọ́sálà tó káà tó dé kò kankan kò sí kankan táwọn wí lórí kò sí bí wọ́n bá kàtí ti bá eléyìí mọ́ pọ́pùlà gba ìlú bá eléyìí ló lẹ́yìn kó pé pé màkánà kan wá ní tí wọ́n ti so ẹyẹ kí n dáyọ̀ náà gúnlẹ̀ so now olóyún àtẹ̀yí fún wọn lọ́yàn mo fẹ́ kàbìdáyà sí ìlúṣà wọ̀nyí háyà sí èèní tù mọ́kànfẹ́ kà pé kẹ́ mọ̀ pé báwo ni wọ́n ti fáwọn opinion tó wà lórí ẹ̀ káfí mọ̀ pé kí ní ibẹ̀ kan wà nù síra rẹ̀ ọ̀tọ̀ ni pé ah kò lẹ́sẹ̀ ńlẹ̀ lọ́dọ̀ mi ìbìnrin ó ṣe nígbà tó kọgbà ẹni tó ń tọ́jú ọmọ ẹni tó lóyún àtàkì bàbá àgbàlagbà fa iná fi yí mas'alatayn ní mashhuratayn mas'ala méjì tó pọ́pùlà wà mẹ́ tó wọ́n sọ ìdáhùnmá aláwọ̀kọ́ mas'ala wọn ni pé alhamilu walmurdi ẹni tó lóyún tí ti ń tọ́jú ọmọ ìdá àtọ́rọ̀ta sáwọn méjì ò bá gbáwẹ̀ mọ́dá àlẹ́yìn mas'ala méjì lọ́wọ́ pọ̀pùlà mẹ́ aláwọ̀kọ́ yìí tí wọ́n bá gbàwẹ̀ ẹgbẹ́ ìwọ̀n tí wọ́n bá gbàwẹ̀ wọ́n wọ́n sọ pé hàrá ọmọ ní gbàwẹ̀ àìsàlẹ̀ wàá dì masala masala pé kí ni wọ́n ṣe tí wọ́n bá gbàwẹ̀ yìí lil ulama fiha arba'at mazahib mọ́sáàbù mẹ́rin làwọn àfáà ní lórí ẹ̀ ìdájú mùsáàbìdì fẹ́ ìṣòro yàrá ni tó ẹgbẹ́ pàrẹ̀ yìí ó yẹ dáhùn ọjọ́ ti lọ àti kàǹtìkan náà tí ó tún so wípé àwọn àfá àmọ́dá gbẹ̀rìn wọn lórí ẹ̀ so Ibn Rushdi al-Maliki ní ti báyìí irú fíkì tí ń ṣe pé fíkò lè fi láti

fáwọn méjèèjì wọ́n fúnyàn ló ń jẹ ní táwọn bá lè gbà ẹgbọ́ wọ́n fúnyàn ló ń jẹ wà lápọ̀bọ́ ààrẹ ìhìmọ̀ wọn onífàgbé sí pàtàkì ẹ́ òun làlápọ̀pọ̀ wọ́n dáàbò ọkọ̀ méjì pé wọ́n fúnyàn ló ń jẹ ní ẹ̀yìn kún onífàgbé sí ẹ̀yìn tí ẹgbọ́mìyé gbá kò wá gbáwẹ̀ sí ní aláwọ̀kọ́ ni pé àwọn kan náà wà bá sọ pé wọ́n fáwọn èèyàn ló jà méjì fáwọn ló jẹ wà lápọ̀ alẹ́ ìlú òfin sẹ́gun gbára wà húwà màrùwí yón àlẹ́ ibn Umar ibn àbá wọ́n gbò fi yàn yíwá lọ ibn Umar àti náà tẹ́ ẹ̀ mọ̀ pé nísìn tó ẹ̀ka bá lọ lè kà ni wọ́n sọ àwọn tí

alimọ́sù Bukhari tẹ́bẹ̀tẹ̀ òtìkábù tafsir níbi sọ̀rọ̀ Bukhari nígbà tí ń ṣe tó mọ́ ayami báàbù pé wàhálà lẹ́gbẹ́ ìsìnkú na ayyáhùn màdùdá fàmàdánà ní fàmàdánà ara sáfàrí ọwá mú mẹ́ ọwá mọ́rọ̀ wá wípé gbèsè ní òsàn wá ní ọ̀rọ̀ yìí wọ́n bá ọ̀rọ̀ Ibrahim bin Yazid an-Naqi al-Hasan al-Basri ọwá ká wọn bá ìbáṣẹ́ ìlàbọ̀ hanifa àwọn ará kúfà mọ́sáàbù tí wọn ọ̀dọ̀ abúlẹ́kùnmọ̀ bụ àti àálì ni wọ́n ti ń dúrẹ̀ náà sàhábà ọ̀pọ̀lọpọ̀ mọ́sáàbù wọn ẹ́n abúlẹ́kùnmọ̀ al-aswad al-aswad bùnú yẹ̀dí ọmọ kébùn masudi wọn ṣe wá ní abu abidata salmani ọmọ kẹwàá ní magbùn masudi àwọn wọ̀nyẹn wá ní ibrahim yẹ̀dí àná ìjọ masofu so orí ẹ̀yẹn àwọn abu hanifa tí wọ́n wá so imam bukhari ní sinba kò ní dábà abu hanifa yóò ní wọ́n bí láti ta kọ́ọ̀lá yẹ̀ni ibrahim yẹ̀dí àná al-hasan al-basri so ní sinba ìwọ́n lè má kọ́ mọ̀ lọ́dọ̀ tiwa

Ibrahim Al-Hasan Basri àtàwọn míì ìbẹ̀rẹ̀ àwọn mú tọ̀ ẹwà ní bó ṣe rí ṣẹ́wọ̀n pé táà bá tẹ́ sọ̀rọ̀ súnà sáà sọ̀rọ̀ ọmọ àtàrà mọ́ sí pé àwọn oníhàdíìsì bá wọn àwọn oníráyò ṣe sọ òbí náà bí tí mọ́ bùkárí wá fìsí ní pé òbí náà gbọ́nà mi tẹ́báwé mọ́ ni opinion pé gbèsè nìkan ní oṣù kò ní pín àwọn oúnjẹ fún làwọn ojú méjì opinion sálà kọ́kọ́ àdébìnà bá tàbí àti ìbìnà ọmọ ọdún ẹwà lè gba lẹ́yìn ìbìnà bá tàbí mọ̀ sí lájọ tó ti mú oníṣẹ́ nìkan kò bá wọn mú wọ́n pọ̀ jáǹdì rẹ̀rẹ̀ tán bá wọn mú àmọ́ torí pé ìṣẹ̀rù pé níṣẹ́ àwọn èèyàn tó bá bẹ́ẹ̀ rẹ̀

táwa ní ọ̀rọ̀ tí ò wọnú tíra ó wọnú tíra dáadáa á ka àwọn òwò ni wọ́n tẹ̀lé náà bá àti ìlú ọmọ ó dá ìmọ̀ ìmọ̀lì fi wá àwẹ̀ ẹ̀kọ́ opinion ṣáàfi wá àwẹ̀ ẹ̀kọ́ opinion opinion aláwọ̀ sọ́ni ó ní sọ́n sọ́n pẹ̀lú ibi tíra àwọn aláìsí wọ́n wà àwẹ̀ ẹ̀kọ́ kan dáa tó rí ti wà látàkùkọ́ ìmọ̀ ìmọ̀lì kì mú ákàrí ìbùnà ọmọ rùwá pé ìbùnà ọmọ rù lẹ́rù kan ẹrù ẹni sí ọwá lóyún bí máa máa bá fúnyà ló ń jẹ ẹni tó bá lè gbàwẹ̀ fúnyà ló ń jẹ odò bẹ ìmọ̀ bá ìwà ọwá fọ́mẹ́sì wípé àmọ́ òwà áàlùlẹ̀ ẹ̀lì àwọn onímọ̀ ń rí pé máa fún fúnyà ló ń jẹ òun yóò tún san gbèsè kí ni ìtumọ̀ rọ̀ ìtumọ̀ rẹ̀ ní pé èmi ó ti mọ̀ pé ìtí wà ní mọ́tà máa malik bẹ̀rẹ̀ máa malik mọ́rọ̀ ni wá bàláàdà wípé ẹ̀yàn mo gbọ́ fún ní ibùnà umaru ó ní ẹrú kan báyìí báyìí báyìí báyìí ọwá ní kúfíà ló ń jẹ pé àmáwọn oní mímọ́ o wọ́n gbà pé pẹ̀lú kúfíà ló ń jẹun yóò san gbèdè sí ìtumọ̀ ẹ̀ ní pé ní ibùnà umaru wí ni pé kò ní san gbèdè ni malik gbà pé èmi ò gbà ẹ̀sùn gbèsè fún un òpínìyàn náà ti wà látàyè malik ṣùgbọ́n kò sínú síra ẹ́ ó ń kálukú náà máa ń wò náà ilé ilé ìmá wọlé ìmá wọlé àbábọ́kọ̀ sí ó wà the same thing imam shafi kitabu kom wọn náà mú ti tẹ́lẹ̀ wa òun tẹ̀ sọ pé pẹ̀lú ìsinadi imam shafi náà kò ní kó ṣùgbọ́n yóò sàn lè fún torí wípé ní tó kẹ̀kẹ́ jáde níbẹ̀ ní wípé kò ní sáyé hmm? ní tó jáde níbẹ̀ ní pé kò ní sáyé pé tó bá ti fún ló ń jẹ́ òun kò ní sáyé tọ ẹ máa wọn adé sínú àdá àkọsílẹ̀ ọ̀sán àbúrò àti ṣẹlẹ̀ ọ̀sán àbúrò àbúrò àti ẹ máa wo àdìsí ibn ọmọ máa ka àdìsí ibn abbas náà Daraqutni sọ Daraqutni àdìsí 2363 Daraqutni 2363 ó mú wa pé ìyàwó ibùdó máa rú bí ìwáyé àkọ́bùlà ìyàwó rẹ̀ lóyún kí ni kóhùn ṣe kọ́lá áfìrí dáwẹ̀ tó wà lè fún wà á tẹ́yì ní áńkúlì yàwó mẹ́rin síná fún tálíkẹ̀ ẹyọ kan ló jẹ fúnjọ kọ̀ọ̀kan tó gbà wà látàkì bí mọ́tàlẹ́sì ó wà mọ́ èmi ò wá fà pé ẹni tó kọ̀rẹ́ àbí tó kọ̀rẹ́ iṣẹ́ àwọn afáàní àmọ́ tí ń bọ̀ ti pẹ́ kì í mọ́tàbílà abá nìkan tó kó di mọ́tàbílà abá àwọn tó mọ́tàbílà abá náà kó fi hàn ìwà tó bá ṣe fáwọn kan wá pé wọ́n wá tẹ̀ ló fi hàn tuntun wọ́n wá dì níbi tó wí wọn bóyá ṣe àlàbá náà promote kì í ṣe àgbá nílò fi hàn rẹ̀ ká má ṣe mistake ṣe àgbá nípa lólò fi hàn ṣàlùbá náà kí kò fi náà wọ́n wá rí òun ló pọ̀ rẹ̀ tẹ́lẹ̀ náà bá wá rí tó bá kọ̀kọ̀ rẹ̀ lọ́dọ̀ tó ń kù sí kankan fún torí pé gẹ́gẹ́ ọgbọ́n fún mi ìmọ̀ ń kọ́ rí sí ti pé gbèsè nìkan ní òsàn ṣàlùbá náà mọ̀ yẹn náà kò tẹ́wọn lọ́rùn tẹ́mi náà bá wá rí pé dọ́ra bùkọ́rí náà ah, lè náà fẹ́ tò sí lọ́dọ̀ tí tẹ́yàn bá tò sẹ́yìn bùkọ́rí pé gbèsè nìkan ẹnì kí n pọ̀ṣẹ̀ mo lè sọ fún pé ah, pẹ̀lú tó wá hàn sí mi dé ìmọ̀ àti àmọ́ tí èèyàn tó fẹ́ ìmọ̀ kọ́rí ìrọ̀gbọ̀rọ̀ pátá mi ìròyìn kan bùkọ́ yóò fi kò sẹ́yìn lẹ́yìn àwọn táwọn sáà pé ní àlámà ní ìdíkí náà wà so ọkàn another mi wà ń bẹ́ẹ̀ tó ti pé third leg mi pé ibùdó wọn máa kàn wípé mọ́gbàwẹ̀ dẹ̀ fún èèyàn ló ń jẹ fúnjọ́ kọ̀ọ̀kan kò fọ̀rọ̀ mọ́sànkán wì sí ṣùgbọ́n tẹ́bá ti rí méjèèjì báyìí ẹ́n tẹ́bá ti rí méjèèjì ẹlẹ́ẹ̀kejì yẹn aláàkọ́ tí mo sọ lọ́ẹ̀kọ́ parí aláàkọ́ ẹlẹ́ẹ̀kejì ó kó sínú aláàkọ́kọ́ aláàkọ́ wá lálékún kan ẹlẹ́ẹ̀kejì ò ní ọ̀kan ẹwọ̀ kejì ibn Abbas sunan dára kò 2357 2357 sáyẹ́kùnù jùlẹ̀ àdíjìwá àti náà tó ti ń wáyé òun náà ni sọ̀tún sọ̀bárí náà mú wá òun náà gbogbo àwọn àpá àwọn akọ́rọ̀ ìgbọ́dọ̀ fún àpá olújú in fact ọjá ọ̀rọ̀ tí wọ́n fi sínú àbá ìsẹ̀jẹ̀ ní wà sọ pé ká sọ pé múnàbá sọ wípé ọkùnrin àlóúnjẹ ó wà á sàn gbèsè ẹ̀yìn wà sọ̀rọ̀ Ah, sọ pé bóyá tìǹbà láti lòpọ̀ rẹ̀ ẹni padà wà lùsìn báwọ̀ sínú ọ̀fẹ́ wẹ̀rí ìwà lọ ọjà mọ̀ àmọ́ tí kì í bẹ́ẹ̀ fún àwọn àfá àjọ mọ̀ ọmọ bí àbá tó ṣe pé ẹni ìpadà kó jù yẹn yóò sọ pé tọ̀ ibi tí náà bá ti wà lè fi bẹ́ẹ̀ tó òun ni súnà tó fi wá dolo sọ̀rọ̀nà bá ti sọ pé ó sọ àbí tó ń fọmọ lọ́yẹ̀ ó ní áǹtì nínà lẹ́dínà láàyò ìkú nà fìyà ìwọ wà ń bá àwọn tó ṣe pé tọ́lọ̀ àwọn tó wà lọ́lẹ̀ náà ìdíkù náà tó lè lágbára àti gbàwẹ̀ àléìkì zàzáàkù wà léìta àléìkì ó ṣe jàzá jàzá ní kíbíà Quran náà mọ̀ pé dídà ń jà láà yá ajẹ́lẹ̀ ní àwọn àwọn làyẹ̀bùlù Quran náà fún lọ́wọ́ bí ṣẹ́yìn tànàlù wà ìdíkọ́ ìmá òkú àwí fàmà ń fàálà dáríkà fún mọ́ta àmì ìdáhùn sájà záàbùn mísìlù mà kọ́sẹ̀ làmìnà tó fi dí àpé àlẹ́kì ìjàzá wà lẹ́ta àlẹ́kì ìtọ̀tọ̀ tó kìí ṣe pé ẹnu tó wá lọ́gbọ́n àbáṣe nìkan ni pé ó kàn sọ pé ẹ̀kúnyà ló ń jẹ kò wá sọ dá nà èyí tó sọ fún mama pẹ̀sà pé o ní sàǹgbèsì ó wà bẹ́ẹ̀ lóòótọ́ àrírí ìwáyà kan tó sọ wípé ó sàǹgbèsì àmọ́ ìwáyà wọn ò lè wà sàbẹ̀ tó ẹgbẹ́ lóòótọ́ ọ̀dọ́ látàrí lásán ni pé ókè fúnyà ló ń jẹ ẹgbẹ́ tó wá dúró bẹ́ẹ̀ láàmọ̀ sọ pé a ah, tó wọ́n ti mọ ọ̀rọ̀ gbèsè tẹ́lẹ̀ tabari ìyàrí òun láti sọ lọ́wọ́ àti lòfin náà pé ah, àtúrí kan náà sọ pé yóò sàǹgbèsì tẹ́lẹ̀ ìtọ́jú yóò sàgbèsè òun gangan ló súnmọ́ fún wàsàkì èyí tó màmá sọ jáde pé ò ní sàgbèsè òun gangan lọ́dọ̀ rẹ̀ nínú àbá ẹ̀yìn ìdìbò sí lọ́dọ̀ nínú àbá àwọn àbá gan mọ̀ gan tí àwọn àbó sọ pé ah, mo mọ̀ ṣùgbọ́n mo yẹra fún mi ẹ̀gbọ́n tó ìfowó wà lẹ̀ pé á inú àbá ti sọ báyìí àwọn mo yẹra fún pé kí òǹkìlúwé pé fóyà ló jẹ nìkan àmọ́ tó bá jẹ́ ìgbà àwọn náà láwọn òbí náà táwà náà tó ti mú táwà ẹ̀mọ́ tó lágbọ́ òsì lọ ara rẹ̀ ní àtọ̀lá òsàlá ìmọ̀lẹ̀ ìsànwá ṣe àkókò àwọn èèyàn láyà o ṣùgbọ́n àwọn èèyàn ti dí ìjẹ̀ dáadáa so èyí ò jẹ́ ti Ibn Abbas ó wá pọ̀ lọ bẹ́ẹ̀ ẹ̀ irú èyí tí mo wí ní ìsìnbáyìí Ibn Abbas sí 2357 ẹ̀ẹ́tùn rí 2355 Ibn Abbas sọ nígbà tó ní rókèsọ̀ di ṣẹ́kì tẹ̀bí àgbàlagbà àyíkírọ̀ wà yóò tẹ́ ìmá àkúlè yọ́mìnì sínú wà lápọ̀lọ́ à ń sọ yẹn náà kẹwàá wò tán Ibn Rushdi olóbinú ẹlẹ́ẹ̀kejì ni pé gbèsè nìkan láì bá fún ìyàlò jẹ sáfún làbọ́ àdìbámú àtàwọn àbẹ̀ àbọ̀wẹ̀ àtàbọ̀sáwọ̀ wà sáàlì tẹ́lẹ̀ kẹta ní anáwù ma yá kú bì yá ní wà yóò tẹ́ ìmá àwọn méjì ó san wàlùkọ́ọ̀lù rọ́ọ̀dí ẹlẹ́kẹrin annalhami pẹ́ tó bá lóyún tákìdí òun ó san gbèsè wà látó dẹ́mù onífúnnà lóúnjẹ wàlùmọ́dí ẹni tí ń fọ́mọ lọ́yà tákìdí pàtódì maliki ó sẹ̀fúrí pé òun ó san gbèsè onífúnnà lóúnjẹ fẹ́ni pé bálá rẹ̀ òṣèlú pé fàwọn ẹgbẹ́ tó bá jálá rẹ̀ bá bá pé ìṣẹ̀lẹ̀ kan ó yọ fún un àmọ́ mọ́dé pé torí pé òun kọ̀ kìí ṣe torí ara rẹ̀ nìkan ìfi gbà pé yóò fi hàn lójú mẹ́rẹ̀ rẹ̀ yìí náà ni ibn rushdi wà rẹ̀ before ibn rushdi ibn al-munzir tọ́gbẹ́ ibn rushdi tó sún mókè dáadáa fàbíbi kọ́nù tó ń gawa kọ́nù fàálì gbé ẹ̀yàn bí i ẹ̀yàn bùkọ́rí díẹ̀ níbi ibn mọ́sílì ló nínú ṣe gíra tó ní ìjìmá nù ìjìmá ibn mọ́sílì al-israfu fi madáyé uh, ulama al-iqna nípa ìjìmá al-awsat eh? ibn mọ́sílì náà sọ mẹ́rin mọ́tà tó náà pẹ̀lú mẹ́rin lẹ́yìn ọ̀dọ́ wa pẹ́ sí mẹ́rin tán òun fúnra rẹ̀ kó ní hadisi ni ó wá mọ́ fi náà tàbí hadifa ó ní wá bí àpò kò sẹ́nìkan tó sọ pé kò sí ó wà kọ́dà kìí sáì mọ̀ kan làwọn èèyàn fi mú ibi tó lè ti mú un débi pé ó ti pé táwọn èèyàn bá ní impression pé wọ́n sẹ́yìn bá ti lóyún automatically kò ní gbà wọ́n yẹn kò sínú sáà àmọ́ èèyàn fẹ́ nìkan kan sọ yìí ẹni tó lóyún kó ṣe kó wá gbá á ah, mi ò ní lè gbà rẹ̀ yóò ní mi lára àmọ́ pé kẹ́yìn bá ń gbà é tọ̀ kẹ wá wo àwa tá a bá ní kí ni kútùbù títà wà lọ ẹ wo adi seven hundred and fifteen adi seven hundred and fifteen nínú súnà tìrìmìtì adi seven hundred and adi ẹ̀kẹ́ sí sáyíká àdíìsì yìí náà bẹ̀ẹ́nu táwọn aládìísì gbára lé a ń pẹ́ nìkan ní anasmọ́nù malik alkaadi ní anasmọ́nù malik ìtàmà anasmọ́nù malik alkaadi àdíìsì ẹ̀yẹ̀ pátámọ́ mọ́nà ni ó wá sọ́dọ̀ àwọn sọ́dọ̀ ọba àwọn sọ́dọ̀ àti ìjẹun ànábìyà ni kò súnmọ́ kó wáyé ó wá lóun bụ àwẹ̀ ànábìyà ni á yé ń sọ fún ọ nípa àwẹ̀ pé inna Allaha ta'ala wà bọ̀ àhálì musafir àtàwù ẹni tí Anyị gbáwẹ̀ ẹni tí ń sẹ́rìn anyị ọlọ́wọ́ bá gbáwẹ̀ lọ wàṣọ́sọ̀ sọ́lá àti háàpù wọn wàá nílẹ̀ háàmì awẹ̀ lọ́dẹ olóyún náà bọ̀ so àwọn àfáà tí wélé yìí sí pé ó gbáwẹ̀ lọ fún fún pé wọ́n lè gbà padà pé torí pé a mọ̀ pé ààbùn ẹni tó tẹ́rẹ àjò ní ààwẹ̀ pé áàpù òun láti bún so gbàtẹ́kù tó dáná mẹ́ṣàn olóyún àtẹni tí ó fọ́ ó ń tọ́jú ọmọ pétọ̀ ó fi pé ìdájọ́ mùsáfìrì nìkan fún ó ní ìgbìnìká gbèsè nìkan àwọn lóun táàpẹ́ ní ìlà látòlè kìrọ̀nù ìlàlà pé adápọ̀ nǹkan papọ̀ mọ́ nǹkan ká ní tó gbà dájọ́ ẹ̀ ìgbà ní ìbẹ̀ ẹ̀rí ìlàlà tó sọ́rọ̀ ó mọ́ strong ìgbà níbẹ̀ ó mọ́ weak ẹ́n fàdíṣì òsínú bukọ́rà tó tó ẹ́n tó àdíṣì yìí làwọn oníhà àdíṣì pé wọ́n ní bá dóòlì pé wọ́n sọ pé àdíṣì ẹyọ kan táwọn rí náà ní tọ́wọ́ ọba tábìlì ti mẹ́ṣàn ó blá tó wọ́n lé tí ń sọ́kà àwẹ̀ pé tó ìdáhùn fẹ́ dóòlì pé tọ́ nígbà tán wá sọ tán tẹ́lẹ̀ wá sọ tán kọ́mẹ́ntì tírì mú abẹ́kátà tírì sí wá ní wàlá ámàlù aláhàádá ìdàbádì alìsẹ̀t àwọn kanáà wọn ní mímọ̀ ìdáwọn múnù pẹ̀ẹ̀ tó bá jẹ́ hamil tó ń jẹ́ tí ń tọ́jú ọmọ gbèsè musafir náà ṣe ṣe àbí gbèsè nìkan gẹ́gbá láàrin Imam Tirmidhi Tirmidhi je be babu rukhsati fil iftar lil hubla wal murdi to ta ma gori àwọn nínú kan ma ban wa qala ba'du ahli ilm àwọn ni ma ni sọ pé al halil en tó lóyún wal murdi en tí tọ́jú ọmọ tuftirani àwọn náà ni bawe tún bá bawe wa tabdiyani wọ́n san gbèsè wa tuti imani wọ́n sọ fi an lebe àwọn kan sọ yun na èyí ó lé àwọn tán ń sọ yìí wà bí ìyàkúlù sofia sofia náà sáwọ́rí kò tí wí wà Malik wà Shafi'i wà Ahmad ẹgbọ́ tẹbá bí àgbọ́ Hanifa fò báyìí àbí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí jùmùhù ìbáṣọ jùmùhù tẹgbọ́rù pé apáwọn mẹ́rin kalẹ̀ àwọn mẹ́ta lọ síbi pé gbogbo wọn lọ síbi pé wọ́n jọ àgbẹ̀lẹ̀ gbèsè àwọn ọ̀dádàbà ogbó mẹ́rin jọ àti ìlú gbèsè àwọn mẹ́ta tó wá fi sí tó jẹ kún so wọ́n ni jùmùhù majority of scholars láàrín àmọ́dá ló sọ pé yóò gbáwẹ̀ yóò tó fún ìyà ló jẹ maali shafi ahmad abu hanifa náà tọ́ ìwọ̀n pẹ̀lú gbèsè ṣùgbọ́n kò fún ìyà ló jẹ máa fún ìyà ló jẹ wá ní bukhari wá mú kò tẹ̀lé malik kò tẹ̀lé shafi kò tẹ̀lé ahmed abu hanifa tẹ́yìn ó fẹ́ lẹ́ lòun mú òfin sọ̀rọ̀ fẹ́ mú ọ̀rọ̀ ẹ̀rí tani imam tani imam tata lẹ́gbẹ̀ẹ́ fún pé imam ọmọ kéwù ta lórí ìjẹ̀bí fún ọmọ kéwù mọ́mọ́ mọ́tò rábàlì àwọn ní àdí ìjábì ọmọ tó sí on this issue imam bukhari ó tó ìṣàfì on this issue ibn kuzemo tó ìṣàfì lẹ́yìn on this issue ibn mufid tó ìṣàfì lẹ́yìn ẹ́ tọ́ ó láwọn kan sọ you. jùmùhúrù tó fún wọn wà kọ́lá àwọn ní ọ̀kan ní òmù èyí sì mú kò lè ṣe méjì papọ̀ tó fi rán ni àwọn méjì ní gbàwẹ̀ wà tó fi ìmáà ní olóyún àtẹni ń gbá tí ń

tó ti wá mú ẹni tó bèèrè ìsásùn rọ̀ wíyà náà ráwọ̀ yìí òun ni mo sọ kó wọlé sọ bùkọ́ rí tó ní àà tẹ́ẹ̀kẹ́ kékeré wà jáwẹ̀ fún yìí ẹgbẹ́ wò dára tó bá ẹgbẹ́ ni tí bá ń sọ pé bí tó ti jẹ ní ẹ́ kò ní tákù buhari ẹ̀rí ni wọ́n fi ń ṣe ìfún ẹ̀ṣẹ̀ ẹ̀rí ìsásùn rọ̀ wíyà náà tí mo wá kóòtù ọ̀rọ̀ rẹ̀ fún yí tẹ̀bí á mọ̀ pé ó mọ̀ pé ọ̀rọ̀ yìí ta lòun tẹ̀lé ń bẹ̀ pé tóun fi mú báyìí ẹwọ́n ẹgbẹ́ tó tẹ̀lé alẹ́sìkáàlù náà bùbá kọ́lá ìsáàkùnkùn ọ̀rọ̀ àwẹ́ wàlẹ́bí adàhàbù ilé ìfẹ̀lhánílì wàlmọ́dẹ̀ èyí tẹ́lì jùs nípa ẹ̀tọ́ yóò tẹ̀rìmà kàtọ̀ bá ti gbàwẹ́ kí wọ́n fún yà lóúnjẹ wà lákọ̀dọ́ àlẹ́ìhìmá wọn ò ní san gbèsè ìtìbá àn lífni àbáṣẹ́ wọ́n ọba so ìpé ìdí mo mú yìí ibn abbas àti ìwọ̀n lè ríbi tẹ̀lé sọ ṣe ìsáàbùrù rọ̀ wíyà tí mo rí fún ìgbì ẹgbẹ́ ìmọ̀ mamadu ọ̀rẹ́ mi mọ́ wọ́n jọ tí gbogbo tí wọ́n ní jùgùn òun náà ilé mọ́sáàbù òun ní pé amadu ti mú tí ìmá amadu lọ́rẹ̀ bí náà bá náà ti jẹ́ in fact also be masáìlẹ̀ ramadu sọ wípé wà lẹ́dì adágún ilé lórí wà lẹ́dì adágún ilé èyí tẹ́mi náà lọ bẹ́ èmi náà

tó bá wà bọ́ta gbèsè kó má fìyà lóúnjẹ àmọ́ òun òun mú pé kán fúnyà wà lákọ̀dọ̀ àlẹ́yìnmá ìtìbá lípnẹ̀ so by bá ti rí irú sọ́pọ̀ tó wà ní lẹ́gùn mọ́mà náà rí tó wà lókè ó rí pé kèé tó fi yàn tó wà àwọn ìsìsọ fún yìí tẹ́bá tẹ̀ rọ́rọ̀ rẹ̀ tó tún sọ ó tẹ̀ tún fẹ́ ẹ́ ó tún fẹ́ ti gbá ìlọ ó ní ọ̀rẹ́ mẹ́tò jẹ́ kámọ́ta torí àsìkò tó lẹ́nu kan ìsádùn rọ̀ wíyà sọ ẹjẹ́ kí wá sọ kí wá demonstrate kiri kan fún yìí nínú nǹkan tá à ń sọ ìkílò fínà fún Muhammad bin Abdul kílò fínà fún Muhammad bin Abdul yóò fún yà lóúnjẹ yóò fún àgbèsè àbí Ah. tẹ́ẹ̀bá òfin náà olùfin náà bọ́ta ní ìfà alkọ̀bọ̀ fàkọ̀t ní àlú jẹ́ nìkan bí òfin náà ìsáàkù bónú rọ̀ húyà ẹ́ òfin àlú jẹ́ nìkan àbí tọ̀ fún sọ gbèsè àbí èyí tó bá kù kó sí mẹ́ àbí tẹ́ẹ̀rí bó ti wà yìí àwọn òfin Abu Hanifa yìí òun náà ni Abu Ubayd al-Qasim salam Abu Ubayd al tí mo sọ náà làwọn ní hadithu náà mú Abu Ubayd yìí kan Abu Ubayd ni imama Ahmad ni àti inú ni wọ́n jọ mara wọn jẹ wọ́n jọ kéwù wọ́n jọ sí kọ́dà wọn mara dáadáa débi pé ah wọ́n ni inna Allah abúgbé ẹ̀yìn ibùn rọ̀wí àníkọ́ inna Allah yuhibbul insaf ọlọ́run bá fẹ́ yuhibbul haqq ọlọ́run fẹ́ kásù òjòjò kásù òjòjò rá abúgbé yìí Abu Ubaydin a'lamu minni wa min Ahmad bin Hanbal ọlọ́run fẹ́ kásù òjòjò abúgbé yìí ó ní mọ́jùmọ́ ó ní mọ́jùmọ́ máa torí táwọn sọ bẹ́ẹ̀ ni pé òun mọ nǹkan táwọn òfin máa ó mọ̀ táwọn ọmọ ó sì mọ̀ táwọn so ìsáàtún rọ̀ wíyà ní sílé yíò nípa àbúgbé pé àbúgbé yìí yíò ìmáàmù Allahu yuhibbul haqq ó wà álámù minni wà min Ahmad ibn Hanbal ẹ wá gbọ́n tí màmá Ahmad wí nípa ìsáàtún rọ̀ wíyà ìmáàmù Ahmad sọ pé ìsáàtù yíò kò inú ẹni tó ṣe pé láti bàdájà bí láti bí mọ́ṣẹ́ ó bridge lọ sí Khorasan Khorasan ní táwọn ìbádọ́rọ̀ orí àtiwá gbogbo tá sí ní Afghanistan Iran Afghanistan lónìí gbogbo àwọn sáńsáńsáń ibi ọmọ rẹ̀ náà kò sẹ́ni kankan ní ẹni tó fo bẹ̀rẹ̀ tó wá síra tó nímọ̀ tó ẹ́ tí màá wọn gbọ́ ó ní wà èyí káàna yóò ọ̀ náà sí àṣìyà kó tẹ̀lé pé wọ́n yapa àwọn àbí àwọn nǹkan fàmàzálà náàbù ìfàrí kò bá wọn bá kìí tètè ló bẹ̀rẹ̀ àwọn yẹn tó máa ń yapa ara wọn títẹ̀ pé dìbà tó yapa níbi gangan fẹ́ fẹ́ kí á àfà ó ní táwọn ọdún àwọn tábìlì rọ̀ wíyá náà lọ́pàá dínà náà sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta àti táìmù kan ni wọ́n jọ lù tẹ́ ẹ bá wo déètì wọn tí wọ́n fi jọ tán fi jọ lò ó Imam Ahmad bin Hanbal ó kú ní 241 hmm, Nàìjíríà ibùdó lọ hú yà kúlé 238 ọdún mẹ́ta láàrin fún wọn ọdún mẹ́ta àbúrú bẹ́ẹ̀dì kúlé 224 ọjọ́ olùgbà ní àwọn àìmà mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni wọ́n wá lòpínion ahmad bọ́nà a bá lòpínion gbèsè àtóyìnjẹ wúwà imam ìsáàkùnkùn rọ̀ fún yà ló ń jẹ́ gbẹ́gẹ̀dẹ̀ nìkan kò sí fún ìyàló oúnjẹ olùdó méjì pààrọ̀ ní mú kan tí ń dọ́kùnrin náà bá ní kó mú kan àbí tó wá sọ pé mi pékílè mi ma ní pé ilé ò mọ́ o àmọ́ ìdákùnrọ̀ wúyà mọ́ jù wọ lọ 100 times bẹ́ẹ̀ torí pé torí tí ọ̀nà ti tásẹ́yìn máa mọ́ tó náà balẹ̀ ìdákùnrọ̀ wúyà ni wọ́n jọ jẹ́ pọ̀ rírù tí ó gbà fún òun rí tó òun mú bí ma wọ́n ti a yẹra fún fún náà bá ti eré náà yẹra fún pẹ́tọ̀ ìgbẹ́rin lọ ní ó súnà náà gbogbo àwọn àti ìmọ̀ súnà lù àbúrò bẹ́ẹ̀dì ló ní pé ó ń gbé tẹ́ ní ká oníṣẹ́ ìta àwọn mẹ́ẹ̀ta sì jẹ́ àti ìmọ̀ 224 238 241

tọ́ ṣe bí n bá ṣùláhímà ọlá àwọn adóṣẹ́yìn mọ́ màmàlù ṣe ọ̀sán ló fẹ́ mí nígbà mí àwọn odò pé gbèsè nìkan nígbà mí àwọn odò ìgbèjì tọ̀ kí ló tó di pé ọwọ́ ajẹ́ pátá tuntun lọ èyí tí ṣèdí ń bá fún náà èyí sáà wọ́n ní wọ́n ti èyí tí sẹ́rà bá ní mú ọ̀kan wọ́n ní wọ́n jẹ́ ìfìyàrù tó wà lẹ́yìn èyí tí ẹlòmí náà bá mú ọ̀kan ló ní ó ti ìfìyàrù tó wà lẹ́yìn ìtààmù kan tó ìwò ní ọ̀rọ̀ ọjọ́ ìwò ní mọ̀ lórí ẹni àwọn táàsì lè fi lápá rẹ̀ gangan tóbi tẹ́ bá ti wo fẹ́ ìtùkọ́ látòkù délẹ̀ àdásànà ishaq àdásànà ishaq ìsáàkù gan májílìsì ìsáàkù ní Bukhari wà tí ìsáàkù pé sáàlẹ̀ lẹ́nì kan tí ó kó hadith jẹ́ sọ ṣíjọ àfáàkọ́sọ́hùn olè ìsáàkù táwọn àfáàkọ́sọ́ tí mo fẹ́ ìtùkọ́ lónìí olè ìsáàkù àfá àwọn ni ẹ́ tòun ti bẹ́ẹ̀ wọ́n yóò sá sẹ́yìn rẹ̀ ẹ má bínú ṣẹ́ẹ̀ ẹ̀yìn àbú ìbéèdì láfẹ́ lọ lórí kò ti dájà lẹ̀ ìsáàkù ní ti rẹ̀spẹ́tì púpọ̀ ìta sẹ́rẹ̀ kékeré ìlú wá lóò ní gbá òta mo rẹ́rìí fún náà àtọ́ ọ̀sọ́ pé mi ayé mọ́ kò sí bùkọ́ rí bá ń kó ti àtọ́ tẹ́ mọ́ gáàpù pẹ̀lú àdìpọ̀lẹ̀ àti àtọ́ àtọ́ malik kaba ah, kan kan á wà fún kẹ́ nìkan kábù kan bọ́ọ̀lù tòun ti bẹ́ẹ̀ nǹkan bùkọ́rí ń lọ sókè nípa èyí tí mo mú bẹ̀rẹ̀ pé àtọ̀ kí ló lè tí òdúró lọ́dọ̀ ìmọ̀ àwọn tí òdúró ṣáàfì tí òdúró máa lè bá àwọn wọn ti wá ojú náà lẹ́rìí ló tọ̀ náà bó ṣe wà yìí ìsáàkùnrin rọ̀ wíyà ló lò fi yàn iṣẹ́ àgbáni yàtọ̀ fún náà níbo yàtọ̀ sí náà bá àwọn ọmọ tó rẹ̀ pọ̀ tí wọ́n ní àwọn tí ìsọmọ tó rẹ̀ náà pọ̀ tí wọ́n ní àwọn tó wọ́n kí rẹ̀ pọ̀ tí wọ́n ní àwọn tí ìsọmọ tó tí ó wà ń bẹ ẹ́rì الذي تخاف على ولدها تفطران وتطعمان كل واحدة منهما كل يوم مسكينا ولا قضاء عليهما sáìbùnù jùbẹ́rù ọ̀rọ̀ pé ibùdó àbá kẹ̀kọ́ ní sọ sáìbùnù jùbẹ́rù náà sọ ọmọ kí ibùdó àbá sùn mùsùlùmí ọ̀bẹ̀rẹ̀ zá tọ̀ lẹ́yìn rẹ̀ kọ̀tádà àgbà nínú àwọn tàbí àbí nínú àwọn tó sì wà lẹ́yìn tó jọmọ̀ tó aná òun ni túnkìrì hamilu lẹ́sìn tàkàfàlà wọlẹ́jà ẹni tó lóyún tí ń bẹ̀rù pé ọ̀gán lè sọ́mọ àwọn wà tó tẹ́wò ìmọ́rúdé àtẹ́ntí ń tọ́jú ọmọ lẹ́sà fábàlá wádẹ́ wà tó tẹ́wò kúlù wáyé láti mínú wọn kúlù ẹ̀yọ́mẹ̀ mẹ́sìnà ẹnìkọ̀kan ní wọ́n fún tálíkà kọ̀ọ̀kan ló jẹ wà lákọ̀ọ́dọ́ àlẹ́ yìí Qatada Sa'id ibn Jubair ẹ̀ẹ́tùn rí Ibn Umar Ibn Umar sọ pé alhamil ẹ̀tọ́ lóyìn ìzà fásiyàtà àlànàfíà tó bá ń bẹ̀rù wà tó tẹ̀mù yóò fi hàn lóúnjẹ wà lákọ̀ọ́dọ́ àlẹ́ náà ó wá kú ọ̀rọ̀ ibn abbas tí wọ́n ló wá jẹ́lẹ̀ kejì ẹ ti sọ pé ní ibn abbas sọ pé ọ̀nà méjìlá ṣe ń pèsèǹtẹ̀ wípé a gbà pé wípé òfin tó kà sọ pé á fún ìyà ló ń jẹ pé bọ́t kò sọ̀rọ̀ gbèsè mẹ́ pé wọ́n ti mà pé gbèsè gbọ́dọ̀ fún àbí àtúnsọ yẹn àtúnsọ pọ́kà mẹ́tọ́ pé yọ̀tọ̀ yóò san gbèsè bọ̀ tí ló dé tààtà èyí tó sọ pé ò ní san gbèsè mẹ́ta ló yẹ kó jẹ́ náà ibi táàrí kan táàrí short version táàrí pé kò kàn dákọ̀ rẹ̀ pé ọ̀kan nù àwọn tó rí kan tó ti pé òun fẹ́ kan pé ó san gbèsè àbí tọ́ àrí kan òun ló pọ̀ jù fún pẹ́sì ó fìyà ló jẹ ó ní sàìdìsì tọ́ ìtumọ̀ ni pé táa bá lè rálàyé ṣe pé èyí tí ò dákọ gbèsè yìí pé kí wọ́n mọ̀ kò ní sàlàyé èyí tó fẹ̀kan tọ́ka ara tó kò ní sàìdìsì àlójì ti fi hàn wípé yàtọ̀ pé náà tán fi ń rí bá àti tí ìbìlágbọ̀n rọ̀wí àwọn pé èmi fẹ́ tẹ̀lé múnà bá tàbí mọ́ rọ̀bẹ̀ opinion rẹ̀ sì ní pé wọn ò lè fẹ́ èyí ẹmọ̀ bẹ́ gbọ́ ìtọ́ pé opinion rẹ̀ ti dé pé ọ̀rọ̀ tí múnà bá ti sọ ní pé èyí tẹ́lẹ̀ ó lọ bẹ̀ẹ̀ handlon mọ́dé òun pé wọ́n fún ìyàn wọn nígbà rẹ̀ wọ́n fún ìyàn ló ń jẹ́ o ìtìbá and live ní àbá sọ tàbára sọ pé ìsáà sọ pé àwọn ah, òdápọ̀ rẹ̀ ni àwọn tó rí ìkan tó sọ pé yóò san gbèsè láfẹ́ èyí tó ní kọ́sẹ̀ gbèsè oúnjẹ ló súnmọ́ fún wà sọ̀dí ó wà nù mùsọ́nù fún àbíṣẹ́ ìbà lóòtọ́ tọ̀kínì òun ní pé Abdulrazak gba ọlọ́ sọ́rí sùfẹ́ràn sọ́rí alébìnà jurej àti lọ́rọ̀ ìbìnà jurej ànàtọ́ alébìnà àbá pé tó dé òlà hàmì ẹni tó lóyún tí ò wàtàdíyàní síyàmán wọ́n san gbèsè wà látútù ìmán wọ́n ní fúnyà lórí ẹ̀ ọya in tí ń wí gan ní àrọ́dá àfúnni òjò yíta tó wíègé ẹmọ̀ wẹ́gbọ́n mi yé wípé ní sẹ́yà sọ pé in tí náà bá tún ni pé ẹ fúnyà ló jẹ oúnjẹ kọ̀ọ̀kan pé kò dákọ̀ so kò sí ìsọ̀ká pé báyá pé pé kò wí tán so sábà alábọ́ wá ní kan tó sọ pé ah ó san gbèsè ẹ́ ó sì tún fúnyà ló ń jẹ ẹ́ labá wí ìyẹn gẹ́gẹ́ ló súnmọ́ fún ọ̀rọ̀ ìdínàbá tọrọ kan ní wíwà yìí òun sọ wípé wọ́n san gbèsè àwẹ̀ wọn ò ní fúnyà ló ń jẹ ẹgbọ́n tẹ́lẹ̀ ilẹ̀ kọ̀lẹ́sì fífúnyà ló ń jẹ́ tẹ̀kan wà kọ́ńtáǹtì sí ìdínàbá

àwọn ń fẹ́rí ti àdí ti ti anásùnù kábàlì ẹ̀gbá gbèsè nìkan ní ọ̀sán èyí ó dẹ̀ rí pé tó bá ti ká bá tó bá ìlú ọ̀tọ́ àwọn èèyàn lè ní confusion ọ̀rọ̀ gbèsè nìkan ní ọ̀sán yàwó èèyàn gbèsè nìkan ní oye ní pé bí kọ́ sí bèèrè tí bẹ́ẹ̀rẹ̀ ṣe kìí àtẹ̀lú rẹ̀ láàrẹ̀ ni ẹ̀ṣẹ́ tẹ́ tó wá bẹ́ẹ̀ ju ẹ̀ṣẹ́ ṣe kìí àtẹ̀lú lórí lọ ẹni ààrẹ náà lóyún alágbọ́n ókè sálà ààrẹ náà tó fúnyàn ló jẹ ẹni kò ní bí ọ̀nà jẹ́ pé èmi jẹ́ láti níwé ẹni tó lọ́rọ̀ gẹ́gẹ́ ẹfẹ́ níwé ẹgbẹ́ alẹ́bẹ̀ òfin ẹ̀ lóúnjẹ náà tó sàgbàpọ̀ pé mo lóyún ni tó bá ṣe yí pé òfin náà rú jí mọ́bù kọ́ lábá dúró sí àwọn yóò bá yes ó sì yé pé a kìyà sí láti pẹ̀lú ẹni tó rìnrìn àjò àtẹ́tó rẹ̀ sọ tó bá ṣe ìtàbá tó dúró sí ni bá yóò fún yàn lóúnjẹ òun náà clear pé a fi wẹ́ẹ̀lì ẹgbọ́mìyé agbó lórí jimna bá ti wí àti ọmọ rítọ̀ agbóso ní ìtòfẹ́ kọ̀mbá yìí òun náà là ń wò pé ẹdákùn bó lẹ́ṣe aráìbù sílẹ̀ bó tẹ̀ tó lóòtà àwọn sáráfù wá pọ̀ lórí ṣùgbọ́n kì í tọ̀rọ̀ pé ẹ̀yìn ògbótọ̀ ìmọ̀ bùkọ́rí ọgbọ́n sí lọ́gbọ́jọ́ wọn kálukú náà kó bọ́ síbi tó bá kílẹ̀ sí gbogbo ẹ̀ lódókè gbogbo ẹ̀ pátápátá òun lódókè tẹ̀lẹ́jì lógún bá bí nìkan wá rí o òjú báyìí lọ́tọ̀ ẹ wá gbọ́ kí n wá láì tọ̀ kúlẹ̀ ọ̀rọ̀ ìbí òrùsì tí mo wá ń ká ọ̀rọ̀ tí wọ́n á bẹ̀rù náà fún àìwá mẹ́ńṣà rẹ̀ ó ní bá a ṣe pé sí mẹ́rin ó tó pọ̀ kan tó jẹ́ márùn-ún òun ò sí sọ́ọ́ tiẹ̀ òun ibùdó azumi wí lẹ́nu wí ìjẹ́ tó travel olóyún ní jẹ́ kò sáyé ìjẹ́ tó sọ ọlọ́run tó sọ ìlé gbàwẹ́ ló bí ẹgbẹ́ sílé gbàwẹ́ ọlọ́run sọ tí ó ṣe kó máa lọ kó máa ṣe ilé ìjọba wíwá àwùjọ wa ń bọ̀ tó ń pàtẹ́ ìyàn sọ fún ọ pé òun ò fẹ́ kó lọ ṣé ẹrù pé báwọn náà ló ṣe ṣe tó ni ẹja bira wa ẹni tó bá sọ pé bóyá ìyẹn bá ti gbàwẹ́ èèyàn èyí gbàwẹ́ tó pọ̀ sí pé ẹ̀yìn yóò sàgbèsè ni táyì náà máa náwó tó lọ pé kéèyàn fún ìyàn ló ẹjá sọ tẹ nígbà nǹkan rántí ìṣe jẹ́ ẹ̀dẹ̀ ní tó bá fẹ́ ṣe fídíà náà fídíà 30 days àrí nítòkó oúnjẹ ọ̀kan bí èlò kò lè wà lẹ́gbà 2,000 naira àrí 2,060 ó tún wá sọ jẹ́ sọ pé abẹ́ ẹlápẹ́ o èmi ò ní 60,000 o ó yọ kálù tó ṣùgbọ́n ọ̀rọ̀ ìtìwà ti pẹ́ ẹgbọ́n mi ọ̀rọ̀ ìtìwà ti pẹ́ tọ̀kí ni ibùnà rúṣìlì wí ibùnà rúṣìlì wà sábàbọ̀ pè láti in tó fàyà pẹ́ ẹnu wọn sáfi pé mẹ́rin ó ní tàrà dúdú ṣìbù ìhìmà wọ́n mọ̀ pé tálá fẹ́ fi olóyún àtẹni tí ń tọ́jú ọmọ wé wọ́n mọ̀ pé ìgbónikájá ọmọ bẹ́yìn lẹ́dí yóò jí ìdúgbò sọ́wọ́ pé ṣé ká fi wé ẹni tó ṣe pé lóòótọ́ ó lágbára ti gbàgbà má àwẹ́ ó nà mọ́lẹ̀ wà bẹ́ẹ̀ nà lùmọ̀rí àtàlárí ṣẹ́rí tí a bá fi wé ẹ̀ta bíi tí ó lè gbà àwẹ́ àmáwẹ́ ó nà mọ́lẹ̀ á lò áyà wà á nà wọ́n lè pẹ̀lú mọ̀ṣá ẹ̀ A tú ìtọ́ ọkọ̀ sí pé yóò fẹ́ ìdé yóò fẹ́ mú ọlọ́run bá ìkan tó rí bàtán tẹgbọ́n mi àti àyà ìmẹ́jì alẹ́ tú kátù ní mọ̀só kásì tú pé kéèkéè mọ̀só ẹ́ ta bá tú wípé kìí ṣe mọ̀só ẹgbọ́n mi ta bá tú pé mọ̀só kò ní tátù ní pé ó ti rẹ̀ tátù ní pé àwọn tó ti tó ń fi lè gbàwẹ̀ pé ọlọ́fún choice ní bẹ̀rẹ̀ islam pé ó lè gbàwẹ́ olèmú kan ẹnu kò fúnyà ló ń jẹ àdúgbò gbàwẹ̀ ìyẹn fàmọ́ ṣàrídà ní kúmù ṣáàrọ̀ kọ́lẹ̀ sùn ó ti fàyẹn rẹ̀ dáti sabatu ìtíkú náà ti pé ẹni tó lágbà bọ̀ sabatu ìtíkú náà ti ẹni tó pé yóò gbàwẹ̀ àmọ́ pẹ̀lú pẹ̀lú wàhálà ni òun ni wọ́n pè ní aljihad yóò jó gbogbo báyìí ó torí gbàtán so now àwọn kan tún báyìí pé kápò olóyún wípé olóyún ó dàbí aláàárẹ̀ tó ṣe wípé àárẹ̀ wọ mọ́lẹ̀ ó sì lágbára díẹ̀ ṣùgbọ́n yóò kó ara wà ní ẹ́ so àtàláàrẹ̀ gangan wọ́n wò pé tàníká fi wé pàmọ́ ìṣàbà áhùnmá bí mọ̀rí ẹ tó bá fà méjì wé aláàrẹ̀ kí ni ó wí kọ́lá àlẹ́ ìhì mọ́lẹ́kọ̀ọ́dọ́rùn pápá gbèsè gan ni ó sàn torí pé ìtọ́lọ̀ sọ páláàrẹ̀ ó ṣe onígbèsè èyí lọ eh, eh, Abu Hanifa Abu eh, Hanifa Abu Ubaida ọdún salam àdúgbò àwọn ìmọ̀ bọ̀kọ́rí àwọn ìlú pípa àwọn nípa àdíjì anájọ́n káàbí fún ọdúgbà wọ́n wọ́n ṣàbá àgùnmá ẹ̀tọ́ bá bá méjì wé bí lẹ́nà ìdíhìlù sọ̀rọ̀ ẹ̀tọ́ bá ó lè gbàwẹ̀ àmá àwẹ̀ ó láàmọ́lẹ̀ òun sọ pé alẹ́ ìhálì ìtààmù pápá yóò kẹ́ tí a rí ń bẹ̀rún ẹ̀rí rẹ̀ nú pé ká tú ìtọ́ọ̀kà sí jihad pé wàhálà tí ó dó gbogbo òun ni wà ápàmú bí láhì jahda àìmáàni láyín àmọ́tẹ́hùn ẹ̀yà tó àwọn tánmà sọ pé ah, ẹjá fi wé ẹ̀sẹ́ pé ó lè gbàwẹ̀ àmáwò ilé àmọ́lẹ̀ gan yóò àfẹ́ ṣẹ̀kan pẹ̀lú wàhálà àwọn òpé ìsáàmù sákọ̀ wà á máa man jama aléyìí mọ́l àmúrẹ́ ẹ̀tọ́ wá sọ méjì lábẹ́ fún rírí ọ̀lọ́ oúnjẹ àti dèdè fàyúṣbíú ayyàkú na rọ́ àfi ìmá ní kú lèwà ìdíṣìbá ń sọ̀rọ̀ pé ó bẹ̀ẹ́ jọ àwọn méjèèjì ẹ́ títa bá wò pé káfoyún náà wé pé bí ààrẹ ìlú yóò mú mìíràn tàbá tún wò pé olóyún náà kìí ṣe pe torí pé òun gangan ni ò lè gbàwẹ̀ ni ok láti lè wà on the safer side ẹjá bù fún bí káàbù fún bí kájọ̀ máa pé kí ni ìdájọ́ rẹ̀ o méjì ní jọ́nfà o ẹ́ lòun fẹ́ fi tàgbá fòun ìtẹ́lẹ̀ fi wé nù pékè ní ká sọ pé ẹni tí ṣe pé hermaphrodite kìí sakọ kìí sabo kí ló gbọ́ ẹ̀ alfonso al-mushkil kí ni ó wí wọ́n ni ẹ ogun rẹ̀ bí fọ́kùnrin ni ẹgbẹ́ kalẹ̀ láti ẹ̀fẹ́ ogun rẹ̀ gbogbo ni ẹgbẹ́ ìkàlẹ̀ báyìí àbí ẹwà jọ méjì papọ̀ ẹwà jìbàlẹ̀ báyìí wọ́n jọ ń fà nù inú tẹ́lẹ̀ fi wé nù ọ wá ní alayhim al ma fi imam shibu al-marid wa ma fi wọ́n pé wọ́n fi wé pé a lè sọ rẹ̀ lólóyún wọ́n bẹ́ẹ̀ wípé alimọ́sírì sọ̀hí ẹgbẹ́ kéta láàrẹ̀ wọ́n ìbá sáà láàrẹ̀ kíláà ló ti pé dẹni tó kàn jáwẹ̀ rẹ̀ ní ajá ṣe káàdì àfọ́kámọ́ fún kàfàrà káàkùn pé kófin ló kó fún àgbà gbélé ń fárọ̀ kọ̀ bẹ́ẹ̀ náà a ó ṣe bá àbì sọ̀hí àkọsọ̀rì tó wáyé tó wáyé ìdá tó yàtọ̀ alákọ̀lẹ̀ hamila bilmari ẹni tó lóyún yóò fi wé aláàrẹ wà á kọ́ okùnmà lùmọ́rọ́dé yóò wá fi ẹni tí fún ọlẹ́rẹ̀ yóò yẹ kókó méjì papọ̀ pé òun jọ aláàrẹ àtẹlẹ́ ẹwà gbọ́n tí ìbìnà olóṣìrì wí ìbìnà olóṣìrì ni àmọ́ ò lọ́dọ̀ tó wà mọ̀ ẹni tó bá fáà méjì ní ìdájọ́ ẹyọ kan nínú méjì pé ìmá fúnyà ló ń jẹ nìkan ìmá fagbèsè nìkan ẹ́ tó pé ó ní ìdájọ́ ẹyọ kan fún wọn lọ́dọ̀ tún aula wallahu alam mímọ̀ ìjàmà òun kọ́ ó sì fún ju ẹni tó jẹ méjì bá lọ kàmá annaman afradahu ma bil qada yàwó tó lọ́dọ̀ tó náà kọ́ ẹni tó sọ fún káwọn méjì fagbèsè ní aula mímọ̀ afradahu ma bil ìtàmì faqat lọ́dún ó tẹ́wọ̀n lọ́rùn jẹ́ tó sọ pé wáyé kó fíyàn ló jẹ nìkan lọ lè kọ́ lè kìrọ́ àti ọgbẹ́rẹ̀ mọ̀tàwàjọ́ tó bí kìrọ́ àti wọ́n ní ìpínlẹ̀ àbá sí ń ké táwọn ọmọ àwọn akẹ́rẹ́ pé wàhálà lẹ́sẹ̀ wà fún nà amal haza fa ilẹ̀ òkèjì rú dáadáa kò kílẹ̀ tọ́ tó ibi tá lọ pé gbogbo ẹ̀ pátápátá ló wà nùsíra pé ìpínlẹ̀ àbá ìsì sọ ìpínlẹ̀ àbá ìsì sọ ó wà nùsíra àwọn èèyàn sì tẹ̀lé lórí ẹ̀ bọ̀ torí pé káàsọ̀ pé káfíà ló ń jẹ nìkan kọ́ kò sí ní mainstream paper kò sínú mọ̀dáìwò àbà ẹ́ pé fún ìyàn ló ń jẹ nìkan kò sínú mọ̀dáìwò àbà ó tún máa pé gbogbo àwọn èèyàn tán máa ń sọ́ọ́dì ìfíkì mọ́dáìwò ọlẹ́mọ́lù bí i ẹ̀mẹ́ so yóò wà jọ pé opinion lóòótọ́ lè nǹkan ṣéfin bá sáyẹ̀mọ̀ láwọn náà sọ̀rọ̀ yìí pé ọ̀rọ̀ pé káfíà ló ń jẹ nìkan ò ọ̀tọ̀bẹ́ pé gbólóhùn tó lẹ ní tó bá pé káfíà ló ń jẹ nìkan ẹ́ sẹ́bí bá sínà sọ pé lẹ́gbà táwọn ti mú pé wọ́n fún yà ló ń jẹ wọ́n sì fún yà wọ́n sì sàgbèsè pé káàkiri wọ́n fún yà ló ń jẹ kan kọ́wọ́ ló ń gbà èyí fún mọ̀jú kọ́lù tó lẹ ní tó bá kò sí ẹ̀jẹ̀ rárá pé mọ̀hálì fún àdílà ó dọ̀ èyí fún kò sínú síra ó wà nínú tó ẹni tó ń bá wá fẹ́ já àpá nìkan wá sí ìyàn tó tọ̀ gbogbo ẹ̀ náà ló wà kò sí àìkó ẹ̀fà àyà bá kẹ̀kẹ́ sílẹ̀ lórí ẹni èdè tó ti láàbù bá ní ti bá sílẹ̀ lórí ẹni kò ní ti láàbù kí wá kọ́ ìbẹ̀rù lẹ́wọ́dá ìwò fẹ́ gbàwẹ̀ aláwò bí náà mí náà táà náà mú pé ìrọ̀rùn ló bá dé pẹ̀lú kò sí ní kò sọ́rọ̀ tó tàgbèjà ìgbẹ̀rẹ̀ padà ó bá wọ́n bọ́bẹ́ change opinion rẹ̀ bẹ̀rẹ̀ láti ibi tó ti fẹ́ bẹ̀rẹ̀ torí pé òdodo tó hàn sí ọlú tẹ̀lé fún ọba sì kò bá fẹ́ change ẹ́ ó bá wù ọ́ ẹ́ ó ní báwẹ̀ kankan ó ní báwẹ̀ kankan tó bá ti fúnyà ló ń jẹun torí pé ní tó hàn lé mú ẹ̀yin tẹ́lẹ̀ òfin náà lẹ̀ dànù ó lálàyé ìbìláàzì ìfẹ́ ọgbẹ́dá wà lálẹ́ èyàn lé mú ẹni tó fi ní ètò ìtẹ́fẹ́ tó ṣe fún wọn òfin ẹlẹ́ẹ̀ka àrùn yìí òun ní wọ̀láàlà ni mo fi ìfẹ́ṣẹ́ àlùbá ní fi mọ́ọ́mà ní wọ́n fi iṣẹ́ lórí òfin ní ọ̀hún pé oúnjẹ nìkan tó ní pé àwọn yòókù ò lè rí láti fún létí kìí ṣe pé ṣe àgbánilẹ́gbọ́ pé wọ́n fẹ́rẹ́ sí àwọn èèyàn náà pé ah èyí tó ní jẹ́ ẹ̀mọ́ bí ilé àgbàdì fi iṣẹ́ lórí asàrùgbà bá ṣe ibù lẹ́fù rọ́fù ló wa lẹ́fù káfíkánàbì ló sọ gbọ́n tàfíìrù ní tú àtàkùn bí mọ́sálàlì àdìsì ní wípé títà abẹ́ bá ń sọ̀rọ̀ mímọ́ yàtà aláàkú bí nùzùl ẹ́ bìtọ́bì nùzùl tó bá nílẹ̀ pẹ̀lú pé ìtọ́bà táà ìdí sọ̀kalẹ̀ tó bí fánàbì ní sọ ni tó wọ́n gbé sílẹ̀ àtọ́tọ̀ wọ́n tó lóòrẹ́ rí nínú àwọn ẹ̀rí ìdíwà alábìnà tó ti ṣe ń tábìjẹ́ àmọ́ àwọn òṣè ti rárá tọ̀ lílẹ̀ ọ̀lẹ́lẹ́kànù tẹ́wáǹkẹ́ wá sọ̀rọ̀ tó wá ní ní kánú gbàgbà àwọn àkánú ọ̀lẹ́ àwọn afáàmù sọ́jú dáadáa ṣé kàbà àbàbẹ́là àwọn àwọn afáàmù gbà tún náà ní kánú jáde tàbí àwọn ti parí àdé àwọn lópin náà ń pé èyí ó sàn gbèsè ni ṣé ìjà afọ àrà ní màmúlá ṣé ìjà afọ àrà lópin náà pé bí ó fi hàn ló ń jẹ nìkan ni àwọn tó ń ṣe àlùbá ní ṣẹ́yìn tó bá tí wọ́n jọ ń ṣe lẹ́jọ̀ papọ̀ wọ́n mọ̀ sí lẹ́jọ̀ papọ̀ ṣe ìbá bá ti lẹ́jọ̀ ṣe ìjábà bá ti lẹ́jọ̀ wọ́n wà bí àwọn ẹgbẹ́ pé ẹgbọ́ o ṣe tẹ́ bá lóyún wọn ni sọ tó rí tó bá ti lóyún tó bá ti lè gbà wẹ̀ ó fún yà lóúnjẹ nìkan ni bó ti gbó lórí ẹ̀ tí mo bá ti sọ́tọ́ tó bá ti kan sí ìrọ̀rọ̀ ààbò kọ́hùn sọ ti ẹ̀ fún ọ ọlọ́ìsàn

ó wọ̀ ní jọta wá ju tàwọn mọ́lé tó ó wà bẹ̀ kọ́lọ̀ Thank you.